Auzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh Happy Ramadan Ramadan Kareem Ramadan Mubarak Mo kí gbogbo wa káàkiri àgbáyé pé a kú oṣù Ramadan oṣù tuntun oṣù dùnú oṣù yẹ́sẹ̀ yẹ́sẹ̀ oṣù àbí akíwa o kú oríire oṣù tuntun náà pé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láyè àti láyè ìlera láàdàn ọmọ báyìí dààmú mi mọ́síní làdùn fọ́mọ́ ọmọ fọ́mọ́ dààmú yé fọ́mọ́ mi dùn nínú. bàbá màmá ni wọn kì í ṣàdánwò mi èmi mi kì í ṣàdánwò fún wọn mo tún ti dé olúwa mi ọba tí mo ṣe é sá fún àìgbọ́dọ̀ rẹ̀ kó má gbé ní ìrò ọba tẹnìkan orí sójú kábíyèsí àná mi lẹ́gbàá lọ́wọ́n àdàmú.

ọba ọ̀rọ̀ lówì lówì olówì lọ́rọ̀ ẹyẹ omi àdánwò lọmọ jẹ́ o ẹ̀ṣọ́ ayé ìṣètún lọ́mọ alákọ̀ọ́kọ́ àdúrà mi lórí fíìmù ọmọ ni fíìmù tàbí amóhùn gbogbo ìṣèṣù ọ̀ṣà eléyìí tó mú mi wò ní fíìmù àìdùnnú wọ́n mọ̀ gọ́wọ́ fíìmù ọmọ ẹ̀mẹ́fà kútókù ó fọwọ́ gbọ́ ọmọ mẹ́fà sí i tragedy ìbànújẹ́ wàhálà mọ́pọ̀ púpọ̀ ju kákan náà tó kú ọmọ ọkọ̀ àtẹ̀bí onígbàdùn. kẹ́tẹ́tẹ́ lomi ìbá lóyún. oníkù onílé ìwòsàn wọn á ní nation òun nìyẹn àwọn kan alámùsílẹ́yìn o lóyún ọ̀hún ò tó bí ọ̀pọ̀ pẹ̀lú iṣẹ́ abẹ́ni o abiyamọ ìjẹ̀rora ó ń dọ́pọ̀ lọ fáwọn ọmọ. tá ń pè ní àbísíwín. pẹ̀lú gbogbo aláyé o ṣó yẹ bọ́ tán o tọ́jú òbí ọ̀hún ọlọ́run máa má jẹ́ ayé o. òbí mi kì í ṣàdánwò mi má sì ní làdánwò fọmọ ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi dùn nínú. àbíkú ọmọ àdánwò kó má yà lọ́dọ̀ gbogbo wa èmi ò fẹ́ ọmọ rí mi sá o nínú àdánwò ọmọ ni bí kété tí wọ́n bí sílẹ̀ lórí ìyá ẹ̀ ló bá kú èmi àdúró agbàsúnmọ́ agbórúkọ ẹ̀rọ tó kú tó forúkọ ọmọ tó kú pé ìran egbò tí ò lè san mí ọmọ ń kó lágbé kọrùn táwọn òbí lè rán níṣẹ́ wà lọ sódò lọ́pọ̀ mi wà bá mi kọ́ ọbẹ̀ ká jẹun wọ́n lẹ́kọ̀ọ́ tó ń bá èdè ọmọ ṣe bẹ́ẹ̀ ló bá dákẹ́ ọlọ́run kí á tó ju ìyá ẹ̀ àdánwò tí ò dání tọ́jú ọsàn ó sì gbó ayé ò rọ ọsàn dúdú lọ́sàn bá pọ́tọ́ tó ṣe é wò. ló má dà á mọ̀ dúdú. má sì mí là àdánwò fọmọ ọlọ́run má fọmọ dà á mọ̀ mi. alábìnrin wa ò jíṣẹ́ ní ìhun káàkiri ọmọ fún adóhùn tí yóò lẹ́gbẹ́ ni. akọ àtàárọ̀ Ramadan Kareem fọ́jú òtúrú ẹ̀rọ olójú kan ẹgbọ́n sọ ẹ̀rọ náà ń bú àbíbíyẹ olójú kan wàhálà ìbíyẹ náà ń bú. orúkọ tóbi mo tọ́jú ẹ̀ ló fi ṣe jẹ́ o. ọmọ mi má borúkọ mi jẹ́ o lórúkọ fi lè máa dá sí i. òbí mi kì í ṣàdánwò mi má ṣe mí làdánwò fọ́mọ ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi nínú. mádàmọ́ dùbúlẹ̀ fún mi. mádàmí dùbúlẹ̀ fọ́mọ. wà á lọ ẹ̀kọ́ mọ́ mi ti gbé rí ipò ọlẹ́rìí ààrẹ ló pé wọ́n. ó bí ìwà ọkàn tí ó bá dùn mí ó yẹ kó tì í lè rọ́wọ́ mú ká má gbalẹ̀ tá àwọn ọmọ wa láéláé àwọn tí wọ́n wà lókèrè ká má gbúrò ìbànújẹ́ akóni síta làwọn ọmọ kó má lè di ọmọ bá dáràn wá kó díẹ̀. tóbi bá dáràn wá pọ̀ mọ́. ọmọ mi bá kọ́lé fún mi. akómi sí ìta màá pẹ̀gbẹ́ bọ́mọ mi bá ń ṣèyẹ eré màá kó síta màá pẹ̀gbẹ́. má fi bí bọ́ọ̀mù ọkọ̀ mọ́ má bùnmi jẹ́ ká jọ bẹ́ẹ̀ rí òbí mi kì í ṣàdánwò mi má ṣe mí làdánwò fọmọ ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi dùn mí nínú. mama, mi ti parí iṣẹ́ mi. mama, mi ti parí iṣẹ́ mi. lọ́dọ̀ bàbá mi kó lóko. àdìyẹ sísálàmì náà kí bùsálàmì àjẹrò bá wọn kúrẹ́ ajá aisha ọpẹyẹmí small only queen debbie ekabo. káàbọ̀ ẹ má bá mi share ẹ má bá mi share a kú oṣù yúẹsẹ yúẹsẹ oṣù ramadan láṣẹ Ọlọ́run àní fi lè ṣe òpin ààwẹ̀ tọdún ramadan tọdún twenty twenty two gbogbo èròǹgbà ọkàn wa ní dáadáa yóò ṣe déédéé pẹ̀lú tọlọ́run èyí tá a fẹ́ láburú ọlọ́run á lè jìnnà sí wa àní rí Ramadan 2022 yóò jẹ́ Ramadan tí ó ṣílẹ̀kùn ìgbéga ilẹ̀kùn ibi gíga ilẹ̀kùn ayọ̀ ilẹ̀kùn ìdùnnú fún èmi àti yín láṣẹ ọlọ́run Ramadan ti ọdún yìí àwẹ̀ Ramadan ọdún yìí kò ní jẹ́ kan tó kù fún wa lórí ìpẹ́ kò ní jẹ́ kan tó ṣẹ́kù láṣẹ ọlọ́run ọlọ́run gbogbo ìlàkàkẹ́ mi àti yín ramadan tọdún yìí gbogbo ìbéèrè wa tá a ti ń béèrè sẹ́yìn sẹ́yìn àti tá a tún béèrè inú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti tá a tún máa béèrè tí ramadan bá tún kásẹ̀ ńlẹ̀ yóò fi ramadan ọdún yìí yóò fi ṣílẹ̀kùn gbígbà àdúrà wa ọlá àbíjá ìrọ̀sílù láì sallallahu alaihi wasallam. àlòdò òṣèlú kankan bí mi kì í ṣàdánwò mi má sì mi là àdàwò fọmọ. ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi mi nínú. òbí mi kì í ṣàdánwò bìyàn. má ṣe mí la àdánwò fọmọ. ọlọ́run má fọmọ dààmú mi yárọ́bì má fọmọ dààmú mi fọmọ mi dùn mí nínú. má ṣe mí la àdánwò fọmọ. ọlọ́run má fọmọ dààmú mi fọmọ mi dùn mí nínú. má fọmọ dààmú mi fọmọ mi fọmọ mi dùn mí nínú fọmọ mi dùn mí nínú fọmọ mi dùn mí nínú àrídùnnú lọmọ jẹ́ ò fáwọn òbí láyé o àrídùnnú. hello hello báwo ni ẹ kú àtàrọ how far. sí wàhálà tó ti é mi gbàgbé ṣẹ́ẹ̀tì mi gbàgbé yẹn náà ò mi gbàgbé ṣẹ́ẹ̀tì lọ gbà á. ọ̀dà ọ̀dà ọ̀dà kò sí wàhálà mi gbàgbé kankan. Hmm. mi gbàgbé tí má ti tí má ṣe tán mọ àlórí live chat à ń pè yín padà àwọn òbí láyé ẹ káàbọ̀ a kú àtàárọ̀ a kú a kú àsìkò tá a wà ẹ́ mo kí wa kú dédé àsìkò fún ti èyí tá à ń ṣe lọ́wọ́ èyí tá a wà lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ adúpẹ́ fọlọ́run o Ramadan tọdún Ramadan dùnú ìdùnnú ayọ̀ Orewa wa tó ti lé kò ní dín. Eh, orí wa tó ti lé tó ti ń lé yọmọ lé sí ni èyí tó ti kalẹ̀ ní orí wa yọ kalẹ̀ láṣẹ ọlọ́run gbogbo ọmọ ológo ọlọ́run ó jẹ́ kí á rí ògo lò láṣẹ Èdùmàrè eh, ògo wa ọlọ́run ò ní jẹ́ kó dìdàkudà mọ́ wa lọ́wọ́ hmm, láṣẹ ọlọ́run á rí ògo lò ògo ògo wa ògo tó ti orí tó ti kanlẹ̀ báyìí tá a ti ń wò tí gbogbo ojú ti ń rí orí wa tó ti kalẹ̀ yóò kalẹ̀ á rí ògo lò àwọn amògójú ológo lọ wọn ò ní ba ògo jẹ́ mọ́ èmi àti ẹ̀yin lọ́wọ́ láṣẹ Èdùmàrè kí Ọlọ́run kó wà pẹ̀lú wa kó ṣàánú fún wa gbogbo àwọn ọmọ wa pátá tí wọ́n lólú ọmọ ọmọ ìdùnnú fún wa má jẹ́ kí a ti mọ ìbẹ̀rẹ̀ wọn má jẹ́ ká mọ òpin wọn gbogbo ọmọ tí Ọlọ́run yọ̀ǹda fún wa àwa náà tá a níyà ní bàbá láyé àwọn tó bí wa gbọ́ Ọlọ́run wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ wa má jẹ́ kán mọ̀ òpin wa lọ́la àbújá ìrọ̀sílùláì sallallahu ṣàánú fún wa kó gbàdúrà wa kó ràn wá ṣe wọ́n járí wàhálà níbi kankan lọ́hùn àbẹ̀ ọ́ ni. a wá láti wá kí wa fún oṣù ti Ramadan oṣù alápọ̀nlé oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù uẹ̀sẹ̀ uẹ̀sẹ̀ kí ọlọ́run kó dákun jọ kó wo nú ọlá ẹ̀ nínú àánú ẹ̀ tó fi sí ayé kù tí ò fi tí ì parí rẹ kó tún wá wò nú ọlá ẹ̀ àtàánú ẹ̀ yẹn náà kó dákun jọ Ramadan tọdún ìmájò jẹ́ kan tó kù fún wa ní orí yèpẹ̀ gbogbo àdúrà wa ìfibipanú ìrun wa àwẹ̀ wa má dàálù wa láyà ẹ̀ẹ́dá báńbi tí ó ti lérè lọ́la àbújá Rasulullahi sallallahu alaihi wasallam ayọ̀káàdé ayọ̀káàdé Ramadan Kareem Ramadan Mubarak àjọṣọpọ̀ ẹ̀ láyé ẹ máa bá mi ṣe ẹ bá mi ṣe ẹ afẹ́ kíra wa fún ti Ramadan ni akàn kíra wa ní àárín ìṣẹ́jú péréte fún ti Ramadan kí ọlọ́run kó dákun kó jọ má ṣe Ramadan ilé ìlẹ́yọ̀kan tó kù fún wa ní ayé hmm, wọ́lá oṣù kẹ oṣù gẹ tá a wà nú ẹ gbogbo Ọlọ́run ẹ mo fi àsìkò tá a wà Ọlọ́run a fi bẹ̀ ọ́ lórí orílẹ̀ wa náà ní Nàìjíríà ẹ láti jẹ́ pé tọ́ òun bá wa labẹ́ kọjá náà ló fi mú dúró láti ọdún yìí àtúnwá tó ń fọlá inú oṣù tá a wà ẹ bẹ̀ hmm, ìgbáyé gbádùn ìrọ̀rùn fún gbogbo àwọn ẹbí ará tá a níbẹ̀ Ọlọ́run tó jẹ́ mẹ̀kúnnù Ọlọ́run bá wa pèsè ìdẹ̀ra ìdẹ̀kùn fún wọn gbogbo ìjọba tí ó bá jẹ tí ó jẹ ìjọba afinilára aninilára níbẹ̀ ọgbọ́n ọlọ́run má jẹ́ kó ṣeé ṣe fún wọn àlámọ̀rí irú wọn bá wa dàrú wọ́n lánú oṣù tá a wà oṣù Ramadan la wà nù ẹ̀ oṣù yìí náà lóṣù táwọn ẹlẹ́kọ̀ọ́ máa ń sọ fún wa pé gbogbo ń tó jẹ mọ́ ilẹ̀kùn ilé bílé àwọn ẹni ibi ilẹ̀kùn gbogbo ń tó jẹ nǹkan ẹ̀ṣẹ̀ oṣù náà ni oṣù tí àwọn ẹlẹ́kọ̀ọ́ jó yé wa pé gbogbo ilẹ̀kùn bẹ́ẹ̀ náà máa ń tì í pa hmm, ilẹ̀kùn àánú ìkẹ́ ó wà sí sílẹ̀ lódìdí oṣù yìí lọ́fí máa ń sọ pé oṣù usa usa oṣù gbígbà àdúrà oṣù àánú ni ọgbọ́ ọlọ́run gbogbo àdúrà wa tá à ń ṣe ká tó wọnú oṣù yìí èyí tá a tún ń ṣe nínú oṣù yìí tá a tún máa ṣe tí oṣù ramadan bá tún kásẹ̀ ńlẹ̀ ọgbọ́ ọlọ́run gbàdúrà wa má dàlú wa láyà má jà á ṣe lásán má jà á ṣe dànù àtàdúrà ni àtàwẹ̀ ni àti irun ní mọ̀jà ṣí láṣẹ dànù lọ́la àbíjà Rasulullahi sallallahu alaihi wasallam sànú fún wa kó dúró tì wá a ti wọnú oṣù Ramadan náà nìyẹn a ti wọ̀ nìyẹn ọgbọ́ Ọlọ́run àbẹ̀ọ́ mọ̀ṣẹ̀lẹ̀ ọkàn tó kù fún wa láyé mọ̀ṣẹ̀lẹ̀ ọkàn tó kù fún wa láyé gbogbo ẹ̀mí tó bẹ̀rẹ̀ Ramadan ọdún yìí láyọ̀ àtàláfíà ó di méjì lónìí ọgbọ́ Ọlọ́run àti rí bẹ̀rẹ̀ mọ̀jẹ̀ kí wọ́n mọ̀jẹ̀ káàrin ẹ̀ mọ̀jẹ̀ wọ́n gbà lẹ́yìn wa ìyọrí Ramadan tá a máa la ti wọnú làǹlá tó di kọ́dírì oṣù mẹ́rin mẹ́wàá tó gbẹ̀yìn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan gbọ́ ọlọ́run má jẹ́ wọ́n gbà á lẹ́yìn wa àwa tá a jọ bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim ni ó jẹ́ ká yọrí ẹ̀ pẹ̀lú alihamdulilayi rabbil alamin ìbẹ̀rẹ̀ ó ti ṣojú èmi àti yín ọgbọ́ ọlọ́run má jẹ́ wọ́n mọ́ má jẹ́ wọ́n gba òpin ẹ̀ ìparí Ramadan má jẹ́ òjẹ́yìn èmi àti yín láṣẹ ọlọ́run ó ṣe ṣojú wa níbẹ̀rẹ̀ náà ni ó jẹ́ kí àjọfàyọ̀ àti ìdùnnú àtàlàáfíà yọrí ẹ̀ àwa bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáfíà àti ìdùnnú títí tí ó fi dé ìparí Ramadan ti tọdún yìí má jẹ́ ká fi àìsàn má jẹ́ ká fi parí ẹ̀ má jẹ́ ká fi àárẹ̀ parí ẹ̀ má jẹ́ ká fi aburú parí ẹ̀ ayọ̀ àtàláfíà tá a fi bẹ̀rẹ̀ torígbà tí Ramadan wọlé tá a kí a sá mú nílùú tí wàá ń bì báyìí ní ọ̀pọ̀lọpọ̀ wáyé fún èmi bí ẹnìkan mo kàn ń wò bígbà tí wọn bá sọ fún yàn tá ní bóyá wọn ò mọ́jọ́ àti ẹ̀ mọ̀ pé àwẹ̀ ti ń bọ̀ hmm, bíi dán ni ṣe mọ̀ bí tí mo máa ń dá lásà máa ní Ọlọ́run gba àlàáfíà kó lára wa téèyàn bá lálàáfíà yóò mọ wò ó bá sùn lálẹ́ á dàbí ìgbà tí aago tó ń yí yẹn tí ò tiẹ̀ táago yẹn tí ò pé wákàtí mẹ́rin tó fi sáré yí bọ̀ ẹni àlàáfíà rẹ̀ bá kù tó bá kù fẹ́lẹ́fẹ́lẹ́ ilẹ̀ àmọ́ pẹ́ kó tó ṣe kí ni ọ̀kó tó mọ́ bá a ṣe wo Ramadan tọdún ìwẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó dẹ̀ fi wọlé nu eré àwàdà ọgbọ́ ọlọ́run ó ti wá wọlé àti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá ayọ̀ àtàláfíà náà ló jẹ́ ká fi yọrí ẹ̀ wọ́n jẹ́ wọ́n gbà lẹ́yìn wa wọ́n jẹ́ wọ́n gbà lẹ́yìn wa bó ṣe bẹ̀rẹ̀ lójú wa láyọ̀ àtàláfíà ìparí Ramadan náà mọ́jọ́ jẹ́ ìyìn àtìyìn mẹ́jọ jẹ́ èmi àti ayọ̀ àtàláfíà tá a fi bẹ̀rẹ̀ ká fi parí ẹ̀ mọ̀jẹ̀ ká fara ìyọrí Ramadan ọdún yìí mọ̀jẹ̀ hmm, afárá ìyọrí ẹ̀ ayọ̀ àtàláfíà tá a fi bẹ̀rẹ̀ náà jẹ́ ká fi ìyọrí ẹ̀ lọ́la àbújá Rasulullah sallallahu alaihi wasallam gbóore wa tó ti kalẹ̀ tí gbogbo ojú ti ń rí ọgbọ́ ọlọ́run jẹ́ ó kalẹ̀ mọ́jòlè kankan bọ́ mọ́ wa lọ́wọ́ oore aya ni oore ọmọ oore ọkọ oore dáadáa oore ilé oore mọ́tò oore àlàáfíà tó jó lórí gbogbo oore láyé àtẹ̀mí gúngùn ẹ̀gbọ́ ọlọ́run tó ti yọ̀ǹda fún wa mọ́jẹ̀ kankan bọ́ mọ́ wa lọ́wọ́ ọlá oṣù yọ̀ọ̀sẹ̀ yọ̀ọ̀sẹ̀ tá a wà nù ẹ̀ gbọ́ ọlọ́run abiọ́ni iṣẹ́ ìṣe wa mọ́jọ́ ó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo wa pátá àtọkùnrin ni àtobìnrin ni ọgbọ́ ọlọ́run ṣàánú fún wa ojúrere àtàánú rẹ fi wá wa rí àtàwa ẹ wà ní diaspora ni àtẹ̀yìntẹ̀ wà nàìjíríà ọgbọ́ ọlọ́run ṣàánú fún wa gbàdúrà wa ramadan láti bẹ̀rẹ̀ ẹ mọ́jà mọ́ jẹ sàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́jà sínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyọ̀ àti ìdùnnú àtàláfíà ló jẹ́ ká máa fi jẹ sàrí ká máa fi dùnnú àtàláfíà àtayọ̀ náà ká máa fi sínú ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹni tó wà ní ọjà mọ̀jà jẹun taari gbogbo òdílé tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ àwẹ̀ ó fẹ́ rí bákan gbọ́ ọlọ́run àti wàánú ẹ̀ báyìí nígbà táwọn bá fi máa dá sí méjì kó tó di pé ọmọ lọ sí ìparí ọgbọ́ ọlọ́run oore ńlá oore ìdùnnú gbogbo ibi tó kù díẹ̀ kù díẹ̀ ká tó wọnú àwẹ̀ tá a fi wá bẹ̀rẹ̀ àwẹ̀ jẹ́ kára dẹ̀ wọ́n ká tó parí Ramadan kó tó dá sí méjì kó tó dá sí ìdá kan àkọ́kọ́ ẹ̀ débi tí ó wà dá sí méjì jẹ́ kára ti dẹ gbogbo òdílé tó bá jẹ́ pé jíjẹ mímu wọn ọ bọ́ sí ààyè kankan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nàìjíríà ṣe ń wí láti bí ọjọ́ mélòó ọlọ́run jẹ́ kára dẹ̀ wọ́n jẹ́ kára dẹ̀ wọ́n báwa fara dẹ̀ wọ́n báwa fara dẹ̀ wọ́n àbẹ̀ ni ọlọ́run ẹ̀yẹ mọ̀jẹ̀ wọ́n mọ̀ jẹ sàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀jẹ̀ wọ́n sínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀jẹ̀ wọ́n jẹ sàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀jẹ̀ wọ́n sínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ̀ ni ọlọ́run láyọ̀ àtàláfíà pẹ̀lú dùnú jẹ́ wọ́n mọ̀ jẹ sàrí ká mọ̀ sínú náà láyọ̀ kó o dúró tì wá ẹgbọ́ ọlọ́run mọ̀jà owó tì mọ̀jà owó tì àlàáfíà mọ̀jà wà tì gbogbo ohun tí èèyàn fi máa ń ṣẹ̀ṣẹ̀ mí láyé mọ̀jà wá kankan tì lábìjà Rasulullah sallallahu alaihi wasallam àbẹ̀ọ́ ni ọlọ́run àwẹ̀ ẹ bá a ṣe rí bẹ̀rẹ̀ rẹ̀ mọ̀jà wọn gba òpin ẹ̀ lẹ́yìn wa o mọ̀jà wọn gba òpin ẹ̀ lẹ́yìn mi àti yín o àbẹ̀ọ́ ni ọlọ́run àtúnwá ké sí ọ àtún ké sí ọ àtún ké sí wọ ọlọ́run kò sẹ́ni kankan tá a tún pè torí pé lẹ́yìn ọlọ́run ọlọ́run ni wọn adásà wọn ní lẹ́yìn owó owó ni lẹ́yìn ọlọ́run ni gbogbo tó ń já láàfíà láàgọ̀ ara wa tá a fi bẹ̀rẹ̀ Ramadan ọgbọ́ ọlọ́run mọ́jọ́ di fíafíà má jòlè fi àfẹ́ jẹ́ ká fayọ̀ àtàláfíà parí Ramadan ọ̀tún iná ni torí ẹni tó bá lálàáfíà ló lè gbà àwẹ̀ ń hmm, bá lálàáfíà ni àwẹ̀ kan eh, tá ń gbà yìí eh, kan tẹ̀ lẹ́lòmíì gan tiẹ̀ gbà àwẹ̀ alágbàdá aago méjìlá ọgbà tì eh, àlàáfíà ní í jẹ́ bẹ́ẹ̀ tẹ̀wẹ̀ tí ẹ̀ ń bá lálàáfíà ẹlòmíì ọ̀tún tásìkò sínú yóò ti gbàgbé pòun tí ì sínú gan ọgbọ́n ọlọ àlàáfíà tó péye ṣe fún wa ṣe fún wa mọ̀járí wàhálà mọ̀jára burú ṣàánú fún wa kó dúró tì wá àtọmọ àtàyẹ àtọkọ àtìyàwó àtẹbí àtara lápapọ̀ ló ti wà mọ́ ìjàre wàhálà níbi ọ̀kan lọ́la àbújá Rasulullah sallallahu alaihi wasallam Latifat Ọpẹ́yẹmí ẹ̀káàbọ̀ Ọláyínká Ayọ̀mídé ẹ̀káàbọ̀ àdúrà wọ́gbà ojú òní ti gbogbo ọmọ ológo gbogbo ọmọ ológo Ọlọ́run ṣàánú fún wa ògo ọgbọ Ọlọ́run àwọn amògójì ológo lọ má jẹ́ wọn ba ògo jẹ́ mọ́ èmi àti yín lọ́wọ́ gbogbo ọmọ ológo ọmọ ológo lẹ́yìn ọmọ ológo lẹ́yìn ọmọ ológo ni gbogbo wa gbogbo àwọn amògójì ológo lọ má jẹ́ wọn ba ògo àwọn tí máa ń rí náà rí wọn ní ọmọ tó máa mú yóò gbé nínú ìkarahun bí àwọn àgbàlagbà ṣe mọ́ wí nìyẹn mẹ́jọ wọn ba ògo jẹ́ mọ́ èmi àti yín ní ọ̀wọ́ àmọ́ látàrí bẹ́ẹ̀ náà wá ń kọ́ gbogbo ọmọ ológo láyé ló níṣẹ́ ṣe tó pọ̀ bí ọ̀rọ̀ ìyànjú bí ìsì tí kákan fi bára wa sọ lénìí à ní program kọjá pé a láti wá kí wa fún ti àwẹ̀ Ramadan ẹ pé tó jọ́ mẹ́ta ó tó ìjọ́ mẹ́ta tí a wá sí orí agbègbè yàtọ̀ fún pé bóyá ẹ bá rí orí ọ ẹ bá rí gbà tí a kàn jáde fún pé kí ni o àwa náà kàn jáde pé a ṣe welcome akí Ramadan káàbọ̀ la fi ti outing ta nìyẹn ṣe a fi kí Ramadan káàbọ̀ torí pé òrùmọ́júmọ́ ọjọ́ kejì yẹn náà la kí asámú kí Ọlọ́run kó ṣàánú fún wa kó gbàdúrà wa gbogbo ọmọ ológo pátá ló ní iṣẹ́ ṣe gbogbo ọmọ ní iṣẹ́ ṣe mo kàn fẹ́ ṣí létí ni mẹ́ṣẹ́jì hmm, ni tòní mẹ́ṣẹ́jì ni tòní mẹ́ṣẹ́jì tòní ẹ fún gbogbo ọmọ tó ní iṣẹ́ ṣe gbogbo wọn tó ti ń rí ògo lò àbí ìwọ tí o ti ń gbọ́ tipẹ́ pé wọ́n máa ń sọ pé ọmọ ológo ni ẹ́ ọmọ ológo ni ẹ́ ọmọ ológo ni ẹ́ bọ̀ òun wò pógo yẹn o ò tí ì rí àpẹẹrẹ ìwọ gan ò tí ì rí gẹ́gẹ́ bíi pé ọjọ́ ọmọ ológo àkíyèsí ni o nílò láti ṣe nínú ìrìn àjò ẹ èmi ò ń ṣe àáfàá tó ń woṣẹ́ fún yàn mi ò dẹ̀ ń ṣe àwọn oníṣẹ̀ṣe mi ò dẹ̀ ń ṣe wòlíì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní pé ká bára wa sọ̀rọ̀ yànjú ọ̀rọ̀ ìṣítí tá a máa ń ṣe lórí gbéléró tá a dẹ̀ máa ń jáde fún ẹ̀yin sísá wa bẹ́yìn brọ́dà wa tí àwọn agent lórí irọ́ tó bá yàn jẹ tí ọlọ́run gbé wa kalẹ̀ fún tọ́nà dẹ̀ ń bá wa ṣe àdúpẹ́ fún àdúpẹ́ fún èyí tí mo fẹ́ bá wa sọ lẹ́yìn tó jẹ́ mẹ́ṣíjì ti àṣálẹ̀ ni pé gbogbo ọmọ ológo nílò iṣẹ́ láti ṣe láti lè jẹ́ kí ògo ẹ wúlò fún ẹ torí pé gbogbo èèyàn ló lógo kò sẹ́ni tí ò ní ògo kò sẹ́ni tí ọlọ́run dá tí a dá ògo mọ́ kò sẹ́ni tí a dá tí a dá pé yóò ṣe rere láyé kò sẹ́ni tí a dá tí a dá pé yóò ṣe dáadáa kò sẹ́ni tí a kọ rere kankan mọ́ láti ọ̀run kí wá tún wá mú kún ká tún wá wò sí ọ̀dọ̀ ẹ̀yin kí àsọ̀dọ̀ ẹ̀yin màmí ẹ̀yin sísítà mi tẹ́ ẹ jẹ́ ọmọ ológo ẹlòmíì wọ́n rí náà rí ògo ẹ̀ pé ògo yẹn ó wúlò gidi fún un àwọn amògojú ológo lọ wọn á fẹ́ kógo yẹn wúlò fún ọ̀pọ̀lọpọ̀ ó máa ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin hmm, fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin mẹ́ṣíjì yẹn jẹ́ ká pàṣẹ bíi ọgbọ̀n ìṣẹ́jú síta fún wa fún gbogbo ọmọ ológo à ń kí wa kú ti Ramadan à ń kí wa kú ti Ramadan tábà ti kí wa kú ti Ramadan tán gbogbo ọmọ ológo ńlá wa ń dojú ọ̀rọ̀ kọ kò sẹ́ni tí ò ní ògo àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àìsàkíyèsí nínú ìrìn àjò ó máa ń fẹ́ ṣàkóbá pé ọmọ ológo á wá máa wò rẹ̀ bí ẹrú kí ló máa ń fà á tí ẹ jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò ọmọ ọba ọ̀fẹ́ máa jẹun bí ẹrú ó ti ń gbọ́ pé wọ́n ní ọmọ ológo ni ẹ́ ìwọ gẹ́gẹ́ bí obìnrin ó máa ń ṣẹlẹ̀ nínú ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ obìnrin ilé tí obìnrin míì máa yà sí tó ti máa lọ yan ọkọ tó ti máa lọ lọ́kọ tá ti ní adé orí tó gbẹ ó fi wúlò fún àwọn amògojú ológo lọ tó bá tọlọmọba kádàrá pé oríru ilé bẹ́ẹ̀ yà ilé tí ògbẹ ó ti wúlò fún sísá mi Súkì Ọpẹ́yẹmí Tìjé Súkúrà ìyá Ọ̀yọ́ Súkúrà ọmọ Ọ̀yọ́ àwọn ti Madrid ní Spain ẹ káàbọ̀ sórí ètò Ramadan Kareem màámi suki ọmọ Ọ̀yọ́ ìyẹn ti Afọlákẹ́mi Àdùnní Ibrahim Sukura kejì àwọn ti France nìyẹn a ṣe púpọ̀ ẹ̀ láyé ẹ bá ń kí brọ́dà mi brọ́dà Tìjẹ́ Tajudeen gbogbo ọmọ ológo ó máa ń sábà ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin láyé sọ pé ọmọ ológo mẹ́ṣẹ̀jì yẹn máa pass ẹ̀ síta kàn fẹ́ kí wa fún Ramadan ká dẹ̀ pass mẹ́ṣẹ̀jì yẹn ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí kò sẹ́ni tí ọlọ́run ò dá ògo mọ́ kò sẹ́ni tí ọlọ́run ò tí a bí mọ́ ògo gidi àmọ́ ọmọbìnrin míì wá ilé tí ó ti máa lọ ní ọkọ ibẹ̀ lógo ẹ̀ ó ti jáde ẹlòmíì ti wá lọ́kọ́ níbi tí a ti kádàrá pé bẹ́ẹ̀ ni ó ti rí ògo ẹ̀ lò àmọ́ sábàbí pé àwọn amògojológo lọ tí ò fẹ́ kógo yẹn wúlò fún un tó náà wá ṣàkíyèsí torí pé tí ọmọ ológo fúnra ẹ̀ ò bá ti ṣàkíyèsí ó máa ń léwu gan láti rógo yẹn lò ẹni ọ̀nà wo ni ó gbà ṣàkíyèsí ṣe rí ayé ti dáyé social media báyé ti dáyé social media social media iná kan náà náà ó ń ṣàkóbá fún ògo àwọn kan tẹ́lómi ò ti ṣàkíyèsí ṣe rí orí social media tá a wà ó ń ṣàkóbá fún ògo àwọn kan tí wọ́n dẹ̀ ṣàkíyèsí láyé sọ pé kí ọmọ ológo kó ṣàkíyèsí ògo ẹ̀ kí ọmọ ológo kó ṣàkíyèsí ògo ẹ̀ ẹ ti gbọ́ mi tí ọmọ ológo bá ṣàkíyèsí ògo ẹ̀ àwọn ìgbésẹ̀ kan wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin màámi ẹ̀yin sísà mi. kí n bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin sísítà mi ọmọ ológo tá a kádàrá pé yóò rí ògo ẹ̀ lò láyé tó dẹ̀ yà sí ibi tọ́lọ́n kádàrá pé yóò ti rógo lò ó lọ ní ọkọ níbi tó gbẹ́ ó ti wúlò fún kò wá padà rí ògo náà lò òun fúnra ẹ ti ń gbọ́ pọ́ ọmọ ológo lòun ẹlòmíà máa gbọ́ nínú ìrìn àjò ẹlòmíì àti ẹ̀mọ́ jáde tí ó kàn sálábà pàdé ẹni tí ó sọ fún pé ó ní ọ pàdé ọmọkùnrin kan o tó bá ti rí o wọ́n á máa sọ fẹ́ lómi pé yóò dúdú wọ́n á máa sọ fẹ́ lómi pé yóò pupa àbí yóò rí tẹ́rẹ́ wọ́n sá ẹlòmíì á pàdé àwọn tí ó kàn fún mẹ́ṣẹ́jì bẹ́ẹ̀ yẹn yàtọ̀ fún pé bóyá òun fúnra ẹ̀ jáde lọ bì tó lọ ṣe yẹ̀ ń wò òun gangan fúnra ẹ ti ń gbọ́ pé òun ó pàdé ibi tí ọmọkùnrin tí ọlọ́run ó so òun pọ̀ mọ́ tó gun òun ó fi jáde àmọ́ ṣe rí níbi orí social media tá a wà yìí orí afẹ́fẹ́ tá a wà yìí ó tún ń ṣe ìpalára fún ògo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ṣàkíyèsí eléyìí ó máa ń wọ́pọ̀ láàrin obìnrin púpọ̀ ju ọkùnrin lọ n tí ó jẹ́ kí áyà síbi eléyìí lónìí ni pé àsìkò Ramadan la yìí kálukú ó lè gbóhùn sókè látún ti fi kún àdúrà bá a ṣe ń ṣe bọ̀ tá a tún ti bẹ̀rẹ̀ sí ń ṣe nínú Ramadan ọgbọ́ Ọlọ́run gbogbo òrìn àjò tí mo ti tara bọ̀ tí mo ti tẹsẹ̀ bọ̀ tó yẹ kó gomi ti búyọ àmọ́ mi mọ ibi tèmi gan ti ṣe ara tí mo ti fara kọ́ àbí kẹ́mi ti ẹ̀ mọ́ tí mo ti ṣe àwọn nǹkan kan wà tí ò yẹ kí ẹ̀dá kẹ́dá expose kẹ́dá sí lórí kó ṣí aṣọ lórí ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn màámi àwọn sísà mi míì ti ṣí aṣọ lórí ẹ̀ tó ṣe àkóbá ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ wàlẹ́ santula bakat ẹ káàbọ̀ broda musafau abdullahi musafau abdullahi prince taiwo ìṣọ̀lá ẹ káàbọ̀ ṣe rí ọ̀rọ̀ ọmọ ológo tí a ń bá bọ̀ ọjọ́ kan nìyẹn sà ọ̀pọ̀lọpọ̀ ó ti ṣí aṣọ lórí tí ò yẹ kó sáṣọ lórí ẹ̀ ló kó bá ògo ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ká bẹ̀rẹ̀ látòrí ẹ̀yin màámi àtẹ̀yìn sísà mi ẹlòmíì fẹ́ wọlé ọkọ bóyá wọ́n ti kì í lọ pé ẹ má pariwo nígbà tó di pé yóò délé ọkọ lọkọ ẹ̀yin dandan lóńgangan dandan àbí kàn ṣègbéyàwó aláriwo ó pariwo àwọn ojú tí ò yẹ kó tì rí wọ́n ti rí báwọn ṣe rí náà ti wá rí pẹ̀lú ojú tinú tí wọ́n tán fi ń rí tán àwa kan ní ojú má kọlu mọ́tò má jà sí kọta àwọn kan ní ojú tán fi lè rí nǹkan tán ọlọ́run lórí jọdá ògbó abẹ́ ẹ̀bùn ni ó fún kálukú òun ti pariwo ó ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti sọ pé gbogbo ọmọ ológo Ramadan Kareem gbogbo ọmọ ológo ọmọ ológo ní láti ṣe kíni o láti ṣàyẹ̀wò rẹ̀ èmi a máa sọ pé tẹ̀dá bá ṣàyẹ̀wò rẹ̀ yóò mọ ibi tó yẹ kó rìn sí àti ibi tó yẹ kó rìn sí téèyàn ò bá tí ì ṣàwọ́rí àyẹ̀wò rẹ̀ kó mọ irú èèyàn tí ọlọ́run dá ẹ wọ́gun òní mọ tó yẹ kó o ṣe àti tí ò yẹ kó o ṣe. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sísà mẹ́yìn má mi àfarawé ló kó bẹ́ẹ̀ lómi yìí. ọ̀rẹ́ ò ṣe nǹkan kan gbogbo tọ́rẹ́ bá ti ṣe lọ́rẹ́ máa ń gbé sórí social media orí Facebook orí IG òun náà bá bẹ̀rẹ̀ kọpíkọpí àwòrí òdẹ̀ rí bákan náà ògó dẹ̀ jura wọn lọ ẹja dẹ̀ ń gbẹ́ja mi nínú bú ẹja ń gbẹ́ja mi nítẹ́nìkan ṣe tó kàn ṣe tó kàn mo jẹ èyí ò tó bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ló wá ń wò pé nǹkan yẹn kàn ń rí bákan la ṣe ní kí gbogbo ọmọ ológo ṣàkíyèsí ìrìn àjò ara ẹ̀ kò sẹ́ni tọ́lọ́run dá tá àdógo mọ́ kò sẹ́ni tá a bí tá a bí sí tá a bí mọ́ ògo pé yóò ṣe rere láyé àmọ́ àwọn kan wà nú ayé àwọn ni wọ́n máa ń pè ní amògójó ológo lọ kò síbi tí wọ́n sí wọ́n wà káàkiri ni àmọ́ ká jọ wò ó pé ọláàánú oṣù tá a wà á oṣù Ramadan oṣù usa usa kálukọ́ wa lọ ṣàkíyèsí wọ́n á ní bọ́mọdé bá ṣubú àwájú bákan bá ṣubú yóò wẹ̀ ìwò kálukọ́ wa lọ ṣàkíyèsí inú ìrìn àjò ìwọ tán ti fún ní iṣẹ́ pé má pariwo ìwọ tó jẹ́ pífẹ́ kàn tẹ́lẹ̀ wọn àti ẹ̀fún ẹ̀ṣẹ̀ bèwò gangan mọ̀ fúnra ẹ̀ ẹ má jà ṣe kọpíkọpí kógo tá a ní lè wúlò fún wa ayé ti dayé social media social media ẹ̀kan náà náà ló wá ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ó ń fa ogun sínú ayé ọ̀pọ̀lọpọ̀ tẹ́lómi fi ṣe gbogbo orí ayé pátá ẹ̀ nímọ̀ tẹ́ bá lọ wò ó ẹ wà àwọn tí ń ṣeré orí ìtàgé gan àwọn tó wà social tó yẹ kí wọ́n ṣeré orí ìtàgé tèmi àti yín máa ń wò nínú eré nínú fíìmù ǹjẹ́ gbogbo wọn gan-an máa ń gbé lifestyle wọn sórí afẹ́fẹ́ tí gbogbo ayé máa ń rí a mọ̀ pé wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ṣé gbogbo wọn ni ẹ rí i pé àwọn kan wà nù wọn tó yẹ pé ẹ ti ẹ̀ lè mọ̀ lifestyle wọn bẹ́ẹ̀ làwọn tó ń ṣe kọ̀mẹ́díà bẹ́ẹ̀ làwọn tó ń kọrin irú ìgbésí ayé tí mo rò pé yẹ kí most ọ̀pọ̀lọpọ̀ máa wò nìyẹn but ọ̀pọ̀ obìnrin ló ti yà sílé tó gbẹ ti máa wúlò fún tó jẹ́ pé kò yẹ kó máa ṣí kiri tí ò yẹ ká wá padà pé ní single mother àmọ́ sábàbí pé ó ti fẹ́ tiẹ̀ ọlọ́run ti yàn fún ibi afẹ́fẹ́ yẹyẹ afẹ́fẹ́ yẹyẹ àwọn tí ò fẹ́ kó yà síbi tí ó ti rógo lò wọ́n wá jẹ́ kó lọ ṣìwàwò ń bẹ̀ tí ó fi dèrò ta ẹlòmíì ó fi bọ́ta kó lábẹ́ ọkọ ẹ̀ tí wọ́n fi jà tí ó fi di pé wọ́n ó pín gàrí sí méjì tó bá wá dé ta tán láṣẹ wàá máa rò fúnra ẹ̀ pé kí ni nǹkan tí ó fà gan tó ń ṣe di single mother kò ní rí kókó nǹkan tó dájà lẹ̀ ọkọ náà dẹ̀ ní rí kókó ọkọ akànrí kó sú òun náà ni pé kó ṣáà máa lọ ìyàwó náà akànrí pé ìbágbépọ̀ yẹn sú òun pé kóun filẹ̀ ní kóun kó náà máa ṣètò lọ́tọ̀ kí ló fà á ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé ibi tí ó ti ń expose gbogbo nǹkan tó yẹ kó dọwọ́ bò làwọn tí ò yẹ kó rìnà rí ti rìnà rí ẹ tí rẹni tí wọ́n máa sọ fún pé ògbọ́dọ̀ délé family house ẹ ẹ tí ìgbọ́rí bóyá wò tí ìgbọ́rí tó kàn gbọ́ pé tó wọ́n á ní tó ilé family house yín ògbọ́dọ̀ débẹ̀ o láfi sọ pé ọmọ ológun gbọ́dọ̀ ṣàkíyèsí ara ẹ̀ ẹ jẹ́ ká fọláàánú oṣù usa usa tá a wà ẹ̀ ká fi bẹ ọlọ́run gbogbo ògbésẹ̀ tá a ti gbé tó ti ṣèpalára fún ògo wa láti jẹ́ kí ògo wa búyọ láti lè jẹ́ ká rí ògo yẹn lò ògo tó yẹ ká ti máa lò bọ̀ tipẹ́ tó go ò tiẹ̀ tí wàá gbéra kọ́lọ́n kó wọlá ní oṣù tá a wà kó kọjá lọ sí gbogbo ibi tí wọ́n bá dè mọ́ kó lọ bá wa túlẹ̀ kógo wa búyọ kí Ramadan tó parí kémi àti yín ti máa rí àpẹẹrẹ gbígbà àdúà tá à ń gbà nínú oṣù Ramadan tá a wà yìí ẹ ṣọ́ra láti máa bí gbogbo ìgbésí ayé yín sórí afẹ́fẹ́ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin atọ́kùnrin àtobìnrin inú bọ̀t ká látòrí ẹ̀yin màámi ẹ̀yin sísà mi. àwọn nǹkan wọ́n ní àwọn nǹkan kan wà tí ẹ̀ máa ń fi pamọ́ ogun tó le jù láyé tán ló le ju ogun iraq àti pakistan lọ tó tún wáá fẹ́ le gan lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ju ogun russia àti ukraine lọ ogun ológun náà àkọ́kọ́ orú ogun bẹ́ẹ̀ inú ogun òdílé ó lé pọ̀ jù ó dìpù ogun ogun ìdílé torí pé ìdílé tá a ti bí ẹ tán ti mọ ọjọ́ orí ẹ wọ́n mọ ọjọ́ tá a bí ẹ oṣù tá a bí ẹ ọ̀sẹ̀ tá a bí ẹ ní ọdún tó jẹ́ wọ́n mú ọkọ ọmọ rẹ̀ wọ́n mú ọkọ ọba rẹ̀ a máa pa mí lẹ́rìn lọ́pọ̀lọpọ̀ gbangba míì tí n bá rí ọmọkùnrin míì tó jẹ́ géńdé ọkùnrin bíi tèmi tẹ́lẹ̀mí bá ń fọ́n tá tí ń pé kíni lè ba bọ́ ọmọ kò lè wà kó ní joyè ba kò lè joyè lè ba bẹ́ẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́yin máa ń dá sáà pé kò lè wá kó ní joyè lè ba bẹ́ẹ̀ ẹ̀rín ẹ̀ pa mí ìyẹn ẹlòmíì àmọ́ dá lẹ́kùn pé tọ́ mo fẹ́ kó ṣe gàyà lórí lórí àwọn nǹkan bàbá yín tí ọjọ́ pé ọ̀rọ̀ máa ń gbáwájú yìí wàá pẹ̀yìn ta àwa tán bá bí nínú ilé olórogún ìyàwó méjì mẹ́ta tí wọ́n wá ń pe dandan ilé bàbá ọmọ ń bọ ọmọ lẹ́rù tó ń pé kò sẹ́ni tí ẹ kò sẹ́ni tí ó gbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tí ó gbà lè bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ̀rín ẹ pa mí kógo ẹ lè wúlò fún ẹ kò bá farabalẹ̀ fáwọn nǹkan kan kò bá ṣàkíyèsí àwọn nǹkan kan nírìn àjò ẹ kógo ẹ lè wúlò fún ẹ ẹjá rántí àwọn ẹlẹ́kọ̀ọ́jọ́ yé wa náà ẹ̀rí pa àmọ́ kọrin kan pé ará mọ́kà ló bí mò wọ́n mọ̀ àwọn náà náà dì tẹ́ mọ́ mọ̀dínà ló ti rọ́wọ́ mú wàhálà ìlà ìlà ẹ̀rí pa àmọ́ kọrin yẹn ibẹ̀ ló yẹ kó o ti mẹ́kọ̀ọ́kọ́ ìwọ ọkùnrin tó ọmọ ńlá gidi pé láyé ilé bàbá rẹ kò sẹ́nìkan tó gba ilé bàbá ẹ̀ lọ́wọ́ ẹ̀rín yẹn ń pa mí nígbà tí àwọn aráalé oníṣẹ́ ńlá gangan tí wọ́n dìtẹ̀ mọ́ mẹ́ka ń gbòòrò mọ́ka tó wá lọ gba yìí ń lè yẹ ń gbòòrò mọ̀dínà wọ́n ń jẹ̀ràn dàárọ̀ la ibẹ̀ ni wọ́n kàn wá ní dandan gbogbo àwọn ibẹ̀ yẹn náà a fẹ́ ká ṣàkíyèsí sí fẹ́yìn ọkùnrin àmẹ́yìn màámi lóbìnrin ẹ̀yìn onífẹ́fẹ́ rí ti aláfẹ́fẹ́ yẹyẹ single mother single mother single mother tá à ń pariwo bó ṣe ń yọ̀ lẹ́nu yẹn ló ń dùn ó kò dùn máwa ó ń dùn àwa ni bí ká máa pè é single mother kí ló dé tí ò sí lábẹ́ ọkùnrin ká pè níyàwó dádì lágbájá àbí mọ́mì lágbájá lè single mother yẹn torí pé o ti bímọ ni ó bá jẹ́ ọmọ tó yájú wọ́n lè lárúkọ mọ́ ẹ lórí kálá àǹtí junior àǹtí senior wọn ò ní fẹ́ mọ̀ torí ìdí èyí ẹ má jẹ́ ká fi afẹ́fẹ́ yẹ̀yẹ́ ayé ká fi máa dògo láàmú kò sẹ́ni tá a bí tá a bí sínú dààmú kò sẹ́ni tọ́lọ́run ò dá ògo mọ́ ibi àìfarabalẹ̀ wa ibi afẹ́yẹ̀yẹ ayé lọ́pọ̀lọpọ̀ fi ń lé rẹ̀ sínú ogun ogun ló dẹ̀ ń dí ògo lọ́wọ́ torí ògo àti ogun wọ́n jọ dúró papọ̀ ni ogun ló dẹ̀ ń dí ògo lọ́wọ́ tógun bá dẹ̀ pọ̀ lápọ̀jù ọmọ ńlágbára o ogun ò gbọ́dọ̀ pọ̀ jù bọ́sítógun bá ti pọ̀ jù ó máa ń dàgbà àdéhùn bá fẹ́ jáde láti inú ẹ̀rẹ̀ wọ́n ní ìgbà kan mọ́ ń dásà pé àwọn ọmọ atàpátá dìde ọmọ atàpátá dìde a sì máa yá láti dìde ẹ̀rá wa tá a jọ máa tẹ̀rẹ̀fọ̀ dìde àánú ọlọ́run ni nígbà tó bá ń gbìyànjú àti yọ ẹsẹ̀ kan nìkan ìkejì ó tún máa lọlẹ̀ sòwé ni pé ogun ò gbọ́dọ̀ pọ̀ jù ẹ̀rọ àwọn ẹlẹ́sìn kejì wọ́n máa ń dásà kan tó bá wà nínú ìpàdé ìjọ wọn ni àwọn ọ̀jagun mọ́ èmi àti yín náà àjagun mọ́ kò sí ní a máa fẹ́ kẹ́ ṣàkíyèsí nínú ìrìn àjò kálukú ṣàkíyèsí kálukú mọ kí ni àwọn nǹkan tó ń ṣe ìwọ fúnra ẹ gbúdọ̀ mọ̀ pé kí ni àwọn nǹkan tó dá ìrìn àjò ẹ dúró sójú kan ṣẹ́ni téèyàn ò bá ti lè ṣàkíyèsí ìgbésẹ̀ tí ń gbé nǹkan burúkú ni o gbọ́dọ̀ ṣàkíyèsí ìgbésẹ̀ ẹ kí wọ́n fúnra ẹ mọ̀ kí ni ń pa ìrìn àjò ẹ lára kí ló dé tí ìrìn àjò ẹ wá lọ́ọ́ afẹ́fẹ́ yẹyẹ yẹn ẹ jẹ́ ká stop ẹ̀ ẹ jẹ́ kó mọ ń wọ̀n afẹ́fẹ́ yẹyẹ ò dáa kò sí nǹkan kan tá a fẹ́ bá ń bẹ̀ kó má ti sọ ó ti dorí afẹ́fẹ́ gbogbo èèyàn kọ́ nínú ẹ̀ dùn sí i gbogbo èèyàn kọ́ eléyìí dẹ̀ ń pọ̀jù fún most ọ̀pọ̀lọpọ̀ ló ń pa lára ó ń pa ọ̀pọ̀ obìnrin lára jù tọkùnrin náà wà ń bẹ̀ ò bọ́ ń pa obìnrin lára jù ó ń ṣẹlẹ̀ sáwọn ìyá mi tó jẹ́ pé ẹ wò ọmọ tiwọn làwọn ọmọ pariwo lé lórí nítorí wọn bá ti ṣe báyìí wọn ó ti sọ dariwo ọmọ wọn ní ti sọ ẹni bá ta àádọ́wọ́ bò jẹ àwọn ìyá kan wà ẹ̀ lè mọ nǹkan kan lórí ìrìn àjò ọmọ wọn àmọ́ àwọn kan wà òkú ọ̀rọ̀ ni wọ́n gbé wá báyà àwọn ìyá kan wọ́n wá fi òkú ọ̀rọ̀ gba ìyọ̀rọ̀ lẹ́nu wọn àwọn èèyàn wàá tólẹ̀ fún wọn nítorí wọn ń ṣe lọ́wọ́ ibi tó bọ́wọ́ dé ibi tó bá ṣẹ́ lórí ti ń ṣe lọ́wọ́ ǹjẹ́ rò tẹ́yìn ń ro ọmọ tí yín fún wọn làwọn ń ro tí wọ́n fún yín la ṣe ní gbogbo nǹkan yìí kálukú wá kó ṣàwárí ara ẹ̀ ẹnu ara ẹni la fi ń sọ tó dá síra ẹni wọ́n ní àgógó nìgó ẹnu náà ń pè bẹ́ẹ̀ téèyàn bá lè ṣàwárí ara ẹ̀ gangan ògo tí a gbé wáyé ò lè wúlò fún wa kò sẹ́ni tí Ọlọ́run dá kò sẹ́ni tí a bí yálà wọ́n fi abẹ gbé jáde nù yẹ àbí wọ́n bí nírọ̀rùn kò wá sọmọ tá a bí sáyé tọ́lọ́run ò dá ògo mọ́ gbogbo ohun tí ọlọ́run dá dáradára ni kò sí iṣẹ́ kan tọ́lọ́run dá tẹ́nìkan sọ pé ó kù díẹ̀ káàtó kí wá ló fà á tọmọ tó yẹ ọmọ ẹlẹ́ran tó yẹ kó máa jẹran ṣe ń jẹ gungun kí ní fà á tọmọ tó yẹ kó máa waṣọ ṣe ń wà kíṣà kí ló fà á tọmọ onílé ṣe ń sùn níta gbogbo bẹ̀yẹn kálukú ṣàkíyèsí ààrẹ ògo tá a gbé wáyé yóò wúlò fún èmi àti àwọn amọ ògojú ológo lọ wọn ò ní ba ògo jẹ́mọ́ èmi àti yín ògo wa ò ní di ìdákúdà ọlọ́run ó sọ wa yóò pa wá mọ́ àti gbogbo ohun tí ọlọ́run dá mọ́ wa àmọ́ àwa bí ẹnìkan fúnra wa ẹ jẹ́ ká sọ sí i ọlọ́run wọlá ní oṣù Ramadan tá a wà yóò fi dáhùn gbígbà àdúrà yóò fi ṣe sí gbogbo àdúrà tá a ti ń gbà ká tó wọnú Ramadan èyí tá a tún gbà ń sè èyí tá a tún máa gbà tí Ramadan bá tún kásẹ̀ ńlẹ̀ ẹ rí i pé lásìkò yìí gbogbo nǹkan máa ń kú gbogbo nǹkan máa ń kú mú bí ìdodo ẹ̀fọn ni lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ni kan bá ló lè mu bírí ọtí gbẹ àsìkò tá a wáyé gbogbo ọtí ń tọ́tí gan kálukú ni ó tilẹ̀kùn sọ ìsọ èso ẹ̀ pa gbogbo ilé àwọn ọmọ olóṣó títì pa lásìkò tá a wáyé tó fi dá àwọn tó ní ilé ìtura tó máa ń gbé àwọn ìsìn lọkọ kú lọ gbogbo ẹ̀ náà títì pa ni ó jẹ lásìkò yìí tí ò torí ìdí èyí nǹkan bó ṣe wá jẹ́ pa wà lásìkò tá a jọ nígbàgbọ́ ìmí nígbàgbọ́ èyí náà dẹ̀ nígbà pé inú oṣù oṣù gbígbàdúrà ni ẹ wá jẹ́ kájọ bá ọlọ́run dúró ká wá fi gbóhùn sókè sọ fọlọ́run pé ṣẹ́ gbogbo bí yòówù táwọn àwọn amògojú ológo lọ tí wọ́n lè di ògo èmi àti ìmọ̀ kí ọlọ́run rìn kọjá ń kó bá wa fi àṣẹ gbígbàdúrà tí ń bẹnu oṣù Ramadan kó fi túlẹ̀ kárí ògo lò láyé tá a wá ká má lọ ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká má lọ ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkàndé ràṣídà ẹ káàbọ̀ ká má lọ ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmẹ́jẹ́ ká sọ̀rọ̀ àṣe lórí afẹ́fẹ́ yẹyẹ gbogbo ẹ̀yin màámi ẹ̀yin ìyá kan nílé ẹ̀yin bàbá kan náà wà báyìí tó jẹ́ pé ibi ẹ bá ti jókòó láàrin àwọn ọ̀rẹ́ yín lẹ́ sì dọ́rọ̀ àwọn ọmọ yín lẹ̀ àti sọ eléyìí fún wa rí àmì eléyìí ń ṣèpalára ó ń ṣèpalára gbogbo ohun tọ́lọ́n bá ṣe fún yàn kọ́ lèèyàn máa ń gbé sórí pé kí gbogbo ayé wọ́n ní ẹni tí ò bá tíì tó fi hàn kò ṣe ìyẹ̀wò fi hàn àwọn kankan wà tí ò ṣe dọwọ́ bò ilé lèèyàn máa ń yọ́kọ́ ẹnì kò kì í yọ́lé sí. Si bí èèyàn bá tiẹ̀ ló ń fẹ́ ṣàdúrà létí ìsọfẹ́ nìkan nígbà tó bá sùn láàrin oṣù kan ọ̀pọ̀ èèyàn ni ó gbọ́ àmọ́ ilẹ̀ lásán lẹ́lòmíì rà wọn ò tí ì gégi orí ẹ̀ gan débi pé wọ́n lànà débẹ̀ gbogbo èèyàn ló ti mọ̀ kóra lẹ̀ bí ṣe ń sọ fáǹtì ẹ̀ ní ń sọ fáàbúrò ẹ̀ níbi tán dẹ̀ ti bí wa tá a ti jáde gan láàrin ọmọ ìyá ogún bẹ́ẹ̀ kámọ́ ti sọ tinú òdìlé àárín ọmọ ìyá gangan ogún wà ń bẹ̀ tó jókòó ogún ti bẹ́ẹ̀ ń dẹ̀ lágbára ogun tààrin ọmọ ìyá so láṣẹ ní kọ́mọ ológo lọ ṣàwárí ààrẹ kálukú ṣàwárí ààrẹ kógo yẹn kọ́lọ́n dákunjọ́ ògo tó dá mọ́ wa kó wúlò fún wa àní faranú kú àdẹ̀nú àní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á rí ògo lò láyé láṣẹ Èdùmàrè àṣìwárí ẹ ká ṣe àwárí ara wa ni oṣù Ramadan la wà oṣù kan nínú odidi ọdún kan oṣù kan yẹn wá máa ń dàbí ọdún kan nínú nínú ọmọ dàbí odidi ọdún ni ẹ rí i pé lásìkò yìí àdúgbò tí wọ́n bá ti sùn gan ọlọ́run ní járe àdúgbò tí wọ́n bá ti máa ń pariwo ẹgbà wọn o wọ́n dé lóru o àwọn alọ́kóló ń kígbédé o lásìkò táwa ẹ̀ náà kálukú ni mọ̀ ń sùn torí pé tòrutòru la máa lọ sí wáàsí òru á lọ tìrọ̀lẹ́ ó ṣe eléyìí jẹ́ pé wá pé àsìkò tá a wà àsìkò gbígbà àdúrà ni ọlọ́run dákunjọ́ gbogbo ògo tó dá mọ́ wa tí àbí mọ́ wa jẹ́ wúlò fún wa járógo lò ọmọ ológo ni gbogbo wa èmi àti ọlọ́run járógo wa lò járógo wa lò gbogbo ẹni tó lè máa gbà á lérò pé bóyá òun fẹ́ di ògo wa mọ́lẹ̀ sójú kan ọgbọ́n ọlọ́run bá wa gbàbẹ̀ kọjá fi àṣẹ gbígbà àdúrà rẹ ti ń bẹnu oṣù táwọn ẹṣu usa usa fàánú gbà wá járógo wa lò gbogbo ẹni tó fẹ́ lọ dó sójú ọ̀nà pé òun ò bá ṣe rógo wa lò ọlọ́run ò bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ torí pé wọn náà lọ́ba tó o lè pa tẹ́nìkan ò lè jí wọ́n ló dẹ̀ lè jí tẹ́nìkan ò lè pa ẹnìkan ò ní yẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ wò wọn bàbá tá a bá ti wà láyé tí àdẹ̀bẹ́ lọ́n kẹ́ni tí ń jẹun kó má rí oúnjẹ jẹ àbẹ́ lọ́n fún ẹni tí ń rí léwọ̀ kó mọ sùn ta àbẹ́ lọ́n kẹ́nìkan kan má rí ṣe àdẹ̀bẹ́ lọ́n kẹ́nìkan má rí iná kó má rí lò gbẹ̀n tó wá ló pé tọ́ òfin tèmi àti yín ọjọ́ gbégbà àfàwọn lọ́lọ́n lọ́wọ́ kọ́lọ́n bá wa ṣèdájọ́ aláìláàánú kó bá wa ṣe fún wọn. ògo ni à ń sọ̀rọ̀ bá ọmọ ológo ọlọ́run jẹ́ ká rógo wa lò ẹ jẹ́ ká sọ́ra fáwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ẹ wá àsìkò tá a wà ẹ́ oríṣiríṣi àyè là ń gbà kàn síra ẹni bó ṣe wà ń Facebook Instagram wà TikTok wà lóríṣiríṣi báńbáń èyí tó dẹ̀ yé èmi àti yín jù ni pé tá a bá ń sọ̀rọ̀ pé lórí WhatsApp péyàn bá mú fídíò àbó mú fọ́tò tó bá kó sórí status ẹ̀ ẹni tí ò ní nọ́mbẹ̀ lọ́wọ́ kódà tó bá ní nọ́mbẹ̀ lọ́wọ́ tí ò stọ̀ nọ́mbẹ̀ ẹ̀ tó bá tún wá store rẹ̀ tí wò bá ti store tọ̀dọ̀ ẹ̀ kò lè rí gbogbo nǹkan tó wà lórí status ẹ̀ lórí whatsapp àmọ́ tá a bá ń sọ̀rọ̀ lórí facebook ẹ̀wé tá à ń ṣe nísìn gbogbo àgbáyé ló ń rí ẹni tí ò tí ì rí lọ́wọ́ yóò padà rí nígbà tí òun náà bá bọ́ sí tó bá mú fóònù ẹ̀ tó bá open facebook account ẹ̀ ìyẹn túmọ̀ sí pé kò sí nǹkan kan tá a bá ti ṣe online lórí facebook báyìí tó wà nípamọ́ àbí lórí instagram tó fi mórí tiktok so torí ìdí èyí gbogbo nǹkan wọn á níbi sọ ẹni bá ta àmọ́ ń dọwọ́ bò ẹni tọ́lọ́ bá kára pé sẹlẹbírìtì ni ó jẹ́ ẹni tọ́lọ́ bá ṣe ní sẹlẹbírìtì pé tọ orí afẹ́fẹ́ ayé ó mọ̀ wàhálà ayé ó mọ̀ bóńtọ̀ bá ń fi rẹ̀ pamọ́ yóò padà bọ̀ síta táyé òrí ojú ẹ̀ àmọ́ ẹlòmíì ó kàn fẹ́ máa ṣe ní ṣóṣooṣo ayé òde lọ bẹ́ẹ̀ bọ̀sì ayé tá a wáyé ayé tí ayé forí ẹ̀ pamọ́ ni o fẹ́ni tó bá mọ̀ ayé forí ẹ̀ pamọ́ because àwọn àgbàlagbà wọn á ní ọ̀pọ̀ alámúdánú délẹ̀ ẹnìkan ò mọ etí inú run ẹ̀gbọ́n tí ó ń bínú àbúrò ẹnìkan ò mọ àbúrò tí ń bínú ẹ̀gbọ́n ẹnìkan ò mọ ìyá tí ń sọmọ ẹnìkan ò mọ bàbá tí ó sọmọ ẹnìkan ò mọ ọmọ tí ó dẹ̀ sàwọn òbí ẹ̀ ẹnìkan kò mọ ọlọ́run dákùnjọ gbogbo ọmọ tó lọ́n fún wa wọ́n ṣe wọ́n lọ́ta wa wọ́n sọ wá wọ́n jẹ́ kí sùn sọ àwa náà di ọ̀tá àwọn òbí wa torí ìdí èyí kálukú ṣàwárí ààrẹ ọ̀rọ̀ gba sùúrù ọ̀rọ̀ gba sùúrù gan-an oṣù tá a wà oṣù gbígbà àdúrà ni àdúrà wa yóò dẹ̀ gbà láṣẹ ọlọ́run ànígbàgbà ti àdúrà ànígbàgbà ti àdúrà eh, aláfẹ́ ṣe give away twenty one thousand naira aláfẹ́ pín ní káàdì three three thousand fẹ́yàn méje ààrẹ nìyẹn kan kó jẹ ẹ̀bùn wa tá a béèrè ní àti bí oṣù ó ti ná bí oṣù méjì owó yẹn wà ńlẹ̀ mi ìgbàgbọ́ ẹ̀yìn mi ìgbàgbé ó wà ńlẹ̀ ṣe wá rówó yẹn á wà pín fèèyàn mẹ́rin kó lè jọjú díẹ̀ ẹ pé díẹ̀ ni mo fi kún kó lè jọjú díẹ̀ á ṣe ní twenty five thousand mẹ́ta six thousand kan yóò jẹ́ twenty one thousand èèyàn mẹ́rin èèyàn mẹ́rin láṣẹ á pín méjì lónìí á pín méjì tá a bá tún láǹfààní táyé wà lọ́la tá a tún àcross torí pásítọ̀ Ramadan la wà yìí á kàn máa fúnra lọ́rọ̀ sí ti kéékèèké báyìí ni títí bọ́ sẹ́yìn àwẹ̀ àmì ìta bá rínú tàwọn agent onídọ́gbọ̀n yẹn ò á gbé tán o òṣùpá táwọn bá láwọn dé àwọn ò ní wọ̀n kún àwa náà ò ní gbà láàbọ̀ mo ṣe jẹ́ ni wọ́n ò ní wọ̀n kún àwa náà ò ní gbà láàbọ̀ ní ti àwọn agent yẹn hmm. torí pé ààyè ààyè ò sí pé ó tó jọ́ mẹ́ta ààyè ò láti fi jọ́ mélòó kan oyèlékè àbíbá ẹ káàbọ̀ fúnkẹ́ dàda ẹ káàbọ̀ ẹ jẹ́ ń béèrè ìbéèrè tí ó kàn rọrùn kákàn ṣe gífìwé five thousand méjì ní èní fẹ́yàn méjì a kàn sẹ́ndì kò ń ṣe kẹ́lé ò ń ṣe káàdì o five thousand naira fẹ́yàn méjì ìbéèrè tó rọrùn mà kàn béèrè ìbéèrè tí ò le rárá hmm. ká tẹ̀lé wọn bóyá ìfọkàn bá wa bọ̀ ṣó ti yá ṣó ti yá wa ṣó ti yá because adúlẹ́ máa lọ lé nìyẹn kò sí time inú àwẹ̀ la wà yìí inú àwẹ̀ la wà ẹ́ kò sí táìmù àwọn ẹlẹ́kọ̀ọ́ wa tán gbé dá wà lọ́wọ́ ọlọ́run wa fún wọn lálàáfíà tó péye torí kí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí dídí ọgbọ̀n ọjọ́ báyìí kò sí sinmi àtọ̀sán àtòru àtàárọ̀ ìyẹn gbọ́ àwọn bàbá wa àwọn màmá wa àwọn ẹlẹ́kọ̀ọ́ wa àwọn àmírà wa àwọn àmírù wa bẹ̀rẹ̀ látòrí bàbá mi Àjàní Bello kọ́lọ̀ ń bá wa jẹ́ kẹ́mi bàbá tó hmm, ara káfí bàbá kí ọba tó ń bọ̀ tó tọ́ wa jìnnà látòrí wọn lórí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ yòókù pátá àfi ti bàbá kí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ àlàáfíà tó péye ọlọ́mọba ní ṣe fún yín lásìkò tí a wà yìí gbogbo iṣẹ́ ẹnu oṣù yìí títí tí a fi sọ̀kalẹ̀ oṣù yìí ọlọ́mọba ní fún yín ní báwa lékún àlàáfíà yín nílọ́po ìlọ́po àlàáfíà ọlọ́mọba ṣe fún yín àtẹ̀légógún lọ́la àbújá Rasulullahi sallallahu alaihi wasallam kọ́lọ́n kó wà pẹ̀lú wa so five thousand naira fún èèyàn méjì ó wá jẹ́ ten thousand tí ó ti yá àwòlà wà ń bẹ̀ tó bá yẹ pé ẹ máa test ẹ test tó bá yẹ pé fẹ́ pè sórí whatsapp call ẹ pè àwòlà wà ń bẹ̀ ṣó ti yá wà ìbéèrè kékeré ọpẹ́yẹmí àbíbá it is true true talk god bless you fúnkẹ́ dàda ẹ káàbọ̀ ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share. sùn. iná ń bá mi bọ̀ yóò gbowó òkúta óyà óyà óyà mi ò tí ì rí wa ń bẹ̀ ṣó ti yá ṣé kí n béèrè ìbéèrè yẹn tá a bá ti sí ń bẹ̀ jẹ́ kí n mọ̀ àti fẹ́ máa lọ lé nìyẹn àti fẹ́ máa lọlé ni àti fẹ́ máa lọlé nìyẹn a tún so kọ́dọ̀la nìyẹn. ayọ̀mí ọmọ ológo ayọ̀mí ọmọ ológo ọmọ ológo ọmọ ológo. ẹni tí ò bá ti kú kí ni ó pọ̀ ọmọ náà bí ò bá ṣe ipa kan náà ọ̀yàwó ìlànà sẹ́yìn èṣù gọ́ọ̀mù táìgọ̀ ń pa ẹ̀lànà ìgbìnrin kí ní ọ̀pọ̀ ọmọ náà bí ọba sẹ́yìn ìpàkọ̀ náà ọ̀dọ́ ìlànà sẹ́yìn èṣù gọ́ọ̀mù táìgọ̀ ń pa. ok ẹ já ṣe báyìí. ìbéèrè àkọ́kọ́ tá a bá wà ń bẹ̀ ókè. òdòdó lọ́bìnrin káyà gbẹ́kẹ̀gbẹ́ òdòdó lọ́kùnrin mo máa gbẹ́ wàdà dé mo ti kọ́ lórin mo ti yá ọgbọ́n mi bàbá. Adéjọkẹ́ Ògúnsan ẹ káàbọ̀ ọ̀dọ̀ ajé ń béèrè ìbéèrè tọrọ ajé ń béèrè ìbéèrè tọrọ àkọ́kọ́ kí ni ok mo ti rọwọ yín bẹ mo ti rọwọ yín bẹ ẹ ẹ má gbàgbé láti bá mi fọ́lò péjì yẹn o Akolas Global TV ẹ bá wa fọ́lò péjì yẹn ẹ má bá mi share program ẹ̀yin tá a bá jọ ń gbé nílùú Dubai tẹ́jọ́ mọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tá a bá jọ wà nílùú ìtẹ́ níwèé ìgbélú ṣiṣẹ́ tá à ń pè resident permit ẹjọ́ ìwà tẹ bá fẹ́ bá wa kópa nínú umra 2020 Ramadan 2022 umra 2022 Ramadan tí a wáyé bóyá ẹ̀yin fẹ́ lọ fún mẹ́wàá lákọ̀ọ́kọ́ àbí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì Ramadan àbí mẹ́wàá tó gbẹ̀yìn ẹ̀ ẹ kàn sí wa ẹ kàn sí wa ẹ kàn sí wa kíákíá torí pé mọ́tò fẹ́ẹ̀ sí o a ti mú ọjọ́ tí a gbéra o mo ń sọ fún wa tipẹ́tipẹ́ ìbéèrè mi àkọ́kọ́ tí màá béèrè ni pé fẹ́ni tó bá kọ́kọ́ gbà ẹ wà paste account number yín báyìí ẹ máa paste account number yín fẹ́ni tó bá kọ́kọ́ gbà so. ojúlówó ọmọ bàbá bíbù bàbá bíbá bàbá má búbù bàbá má búbá mi ò ní sọ aláyè ọgọrùn ta ló yáwó lọ́wọ́ ẹ̀ tí ó béèrè bó ṣe ná ọmọ Tìjàníyàn kéyìí bùṣe bó ṣe fẹ́ ó kọjá àlàtọ̀lọ́run làákan ni ẹni bá ní tiẹ̀ pọ̀ jù àwọn ni àwọn ni kò mọ ti dàní akeem ṣebóṣebẹ́ náà ṣe láàyè ìdáná àwọn nǹkan mi àmì bá ní tiẹ̀ pọ̀ jù wá fún mi wọ́n bèrè bó ṣe náà bó ṣe náà. àmì bá ní tiẹ̀ pọ̀ jù àwọn àwọn ni. ayọ̀mí please share ẹ bá wa share ẹ bá wa share ẹ jẹ́ kó jàǹfààní fún ọ̀rọ̀ ìyànjú tá a bára wa sọ lénìí kó jàǹfààní hmm, ọlọ́run ó gbà á ní ọlọ́run ó jẹ́ kó ọ̀rọ̀ tá a bára sọ kó wúlò fún wa kó jẹ́ ìwúlò fún wa. Oya, yá ìbéèrè àkọ́kọ́ màá béèrè lórí ètò wa tá a máa ń pè ní gbélérò gbélérò wa series two gbélérò series two gbélérò series two kí ni déètì ọjọ́ tá a ṣe prógrámù yẹn déètì ọjọ́ tí a ṣe prógrámù gbélérò series two déètì inú oṣù wo ni kí ni déètì ọjọ́ náà gbélérò series two kí ni déètì ọjọ́ yẹn inú oṣù wo dẹ̀ ni kí dẹ̀ ni àkórí prógrámù yìí gangan that's eh, lédè Yorùbá àkọlé ẹ̀ ìyàpá àwọn olóyìnbó wọn ní pé title àkọlé ẹ̀ tẹ̀wọ̀n pé a máa ń kọ gbéléró létò tábà yìí wá kọ gbéléró létò tán a máa wá kọ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí kí ni àkọ eh, ìjánu ẹ̀ ìjánu dáàsó orúkọ gbéléró létò gbéléró series two yẹn series two kí ni déètì ọjọ́ yẹn déètì àti ṣẹmọ bóni ṣe jẹ́ ọjọ́ ọjọ́ kẹta kọ́lò ní báyìí oṣù kẹrin kí ni déètì ọjọ́ yẹn nínú oṣù wo ni gbéléró series two ẹ rí i pé ìgbà tá a mú ètò jìnnà àbèrè ìbéèrè tá à ń béèrè tí mo fẹ́ ká fi ṣe ìfàfihàn méje láti bí oṣù méjì láì prógrámù tá a mú inú ẹ ti fẹ́ lọ bí ẹ bóyá prógrámù ọdún mẹ́ta ni bọ̀wé àtòrí pé bóyá ẹ̀yin tẹ̀ wà pẹ̀lú wá ń sìn kì í ṣe ẹ̀yin tá a jọ bẹ̀rẹ̀ àmì lè ń sìn kò tí ì lọ jìnnà ó yá ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ gbélérò series two kí ni àkòrí topic tí a sọ̀rọ̀ yìí lórí ńjọ́ yẹn kí dẹ̀ ní déètì ọjọ́ tí a ṣe program yẹn ẹni tó bá gba five thousand naira give away ìbéèrè àkọ́kọ́ nìyẹn ṣé kí n béèrè kejì náà ìbò ṣe fẹ́ nǹkan jáàmù àtọmọ́ nǹkan ni. ẹni tó bá gbà á tó gbà dáadáa ó yá. ìpìlẹ̀ ọlọ́run ẹ má kà lọ́jọ́ tọdún ẹ̀. mo mà tí ì rí wa ń bẹ̀ sáà rẹ̀ ń tó gbà ni give away five thousand naira program gbéléró lẹ́tọ̀ series two series two gbéléró gbéléró series two kí ni àkòrí topic tá a sọ̀rọ̀ níjọ́ yẹn kí ni déètì ọjọ́ yẹn ẹ̀rẹ́ pé nǹkan tó simple ni ìbéèrè méjì péré because mo sáfẹ́ ká owó yẹn kó bọ́ta kó yẹn bọ́ta sókúra lè láyé wọn náà ń gbogbo ń tọ́lọ́run fún mi lèmi ó sì fi mi re ń fọ́ ọlá mi mo re ń fọ́ owó mi mo re tó pẹ́ fọ́lọ́ re tó kúrò ní láì gẹ́gẹ́ bí ẹranko lọ́wọ́ kan nìkan kan. òun rèé o òun rèé ọpẹ́ mi rèé èmi á dá ní nǹkan kan ní gbàǹgbà nìkan kan. arẹwà gbórin náà dé arẹwà gbórin náà dé ọpọ́n bàbá aláìndé olórí eré tí ń ròde mò ń bọ̀ òun ti dé owó ti dé ojúmọ́ ń ròde aṣọ ta ń ta ń ròde tó dé àná ti dé orin ẹlẹ́dọ̀ kéde náà fi lé mi nulẹ̀ dé. February three fún àwọn Sàgálà Cairo ẹ̀gbá àjọkẹ́ ẹ̀gbá ẹ̀gbá ẹ̀gbá ẹ̀gbá tẹ́ bá gbà á máa sọ fún lójú ẹsẹ̀ ẹ̀gbá rárá o sista àjọkẹ́ ògún san ẹ̀gbá wẹ ní February three fún àwọn Sàgálà Cairo òǹkọ́ ẹ̀gbá ǹjẹ́ ò lọ jìnnà nìyẹn o gbélérò series two déètì ọjọ́ yẹn àti àkòrí tá a sọ̀rọ̀ lé. èsù tó bá wọn láàrin arẹwà sẹ́wọ̀n òwe rẹ̀ síbi tó yẹ kó wà rèé sóhun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rèé rèé ẹ̀gbẹ́ kálórì yìí rèé. pápá pápá ẹ̀dá pápá ẹ̀ máa wà pa ṣíṣe ọwọ́ rẹ̀ wà pa aṣọ́gun tó wà pa àpàpàrà ẹ̀pa nàǹgbé dúdú pupa iná ìjó fẹ̀fẹ̀ pa nílé ọtí ẹwà wà pa bàbá aláìní ẹwà pa wọ́n ń bọ̀ wá pé ẹ là pa ò ṣébi tó yẹ kó wà rèé tóun tó kàn rèé ọ̀nà tó yẹ kó rìn rèé o ọ̀sẹ̀ kan lórí ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni ó yá ó yá ó yá ó yá ibi ẹlẹ́wà dé iná oore ni àti rẹ̀ ní tí ó gbàgbé àkọ́kọ́ o adéjọkẹ́wẹ́ ògùn san ẹ̀gbà ẹ̀gbà ẹ̀gbà. fọpá lágogo mi mo máa dún fáyé pé nǹkan ògbé ẹlẹ́kọ̀ọ́ kògo kògo àfùnfẹ́gìgì àgúnlà ẹni dágúnlà òní ònírìgùn bójú bá ń pani a máa ń. ó yá ìbéèrè láti béèrè yẹn ẹ gba ìbéèrè yẹn kẹjẹbùn kẹjẹbùn ẹgbẹ̀rún márùn-ún náírà ọjọ́ tí a ṣe program gbélérò series two kí ni àkòrí tá a sọ̀rọ̀ lé lórí ń jọ yẹn tá a sọ̀rọ̀ lé lórí tó jẹ́ àkọlé program yẹn gbélérò series two kí ni déètì ọjọ́ yẹn date inú oṣù wo ó yá five thousand naira give away kí wọ́n á béèrè ìbéèrè kejì. débi òre sísá mo ti jáde nígbà kan débi òre sísá alájà bàṣírà ẹ káàbọ̀ give away ni abala give away la wa o five thousand naira give away five thousand naira giveaway ẹ gba ìbéèrè kẹjẹ ẹ̀bùn five thousand naira giveaway déètì ọjọ́ tí mo ṣe program tá a ṣe gbélérò ni program nánú gbélérò láti béèrè ìbéèrè yẹn gbélérò series two series two gbélérò kí ni déètì ọjọ́ yẹn déètì month kí dẹ̀ ni àkòrí tá a sọ̀rọ̀ bá níjọ́ yẹn tó jẹ́ àkọlé òun ni mo rí wá rí tó ní pẹ̀lá sí aláwòrán máa dún káyé bàbá ń kárí gàmí bàbá ń bá àrígàmì ọlá tó ń bí wọn nínú fúnṣọ ọjọ́ nǹkan òun fọ́mọ tá a fẹ́ fẹ́ bóyá tí ò bá sọ bẹ́ẹ̀ fún mi a ò ní sáré síwájú. a tó sáré ògbẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ìyá ò ní ilé wa. sì máa jẹ́ óyà óyà óyà ṣé ẹni ká máa lọ lé ni àárín nìkan tó gbà ó parí o tábà ti rí èèyàn tó gbà nígbà tá àrẹ tó gbà béèrè kìíní sáwà lè béèrè kejì báyìí adẹ̀lá fẹ́ pín owó yẹn náà ni five thousand naira give away àárín nìkan kó gbà. Hmm? ọkọ mi sọ́ọ̀tì gbọ́ orílẹ̀-èdè sọ́ọ̀tì gbọ́ orin tó wáyé láyé sì máa gbọ́ mo dúpẹ́ fẹ́yìn tẹ́ ń gbọ́ wá ọlọ́run á ṣẹ̀san ìwà wá. fèyísì kẹ́mi adéọlá mi sísítà mi rábì sísítà mi yẹn dubai lájọ wà dubai ni sísítà fèyísì kẹ́mi adéọlá mi giveaway five thousand naira gbélérò series 2, kí ni déètì ọjọ́ tá a ṣe program yẹn déètì nínú oṣù wo kí dẹ̀ là kórí ẹ̀ kí ni tọ́pìkì gangan ṣẹ̀mọ̀ gbélérò gangan orúkọ ètò a máa ń sọ lórí ọ̀rọ̀ ìdílé tá a bá ti ń sọ̀rọ̀ ìdílé nìyẹn la máa ń pè ní gbélérò series two kí ni déètì ọjọ́ a ṣe déètì àti oṣù wo ni kí dẹ̀ ni àkọlé ẹ̀ ìyẹn kan ìbéèrè kejì ẹ jẹ́ kí n béèrè tábà ti rẹ́ni tó gba méjì no problem tábà tún wá lọ́la ìbéèrè náà látún béèrè tábà rẹ́ni tó gbà ìbéèrè kejì kí ni déètì ọjọ́ tí a ṣe prógámù Cairo prógámù àkọ́kọ́ tá a kọ́ ṣe fáwọn agents Cairo tí a ti sọ nípa ọmọ sọmọ seventeen years náà pé ọmọbìnrin yẹn tí wọ́n ní ìyá àjọ ló gbé wọlé pé wọ́n fẹ́ gba owó ọdún méjì lọ́wọ́ ẹ̀ kí ni déètì ọjọ́ yẹn àti inú oṣù yẹn déètì àti inú oṣù yẹn ìbéèrè kejì nìyẹn ẹni tó bá ti gbà á káàdì ẹbí um, ẹ um, um, give away five thousand naira lórí ìbéèrè kan orí ìbéèrè kejì náà five thousand naira ó jẹ́ ten thousand naira so bọ́ a lè fún èèyàn kan ní ìbéèrè méjèèjì o hmm, kó má dàbí pàṣíà tá a bá ti rẹ́ni tó gbà á ẹnìkan kan ò gbà á ògúnsan kọ́mẹ́ǹtì yẹn hmm, ẹ gbà á déètì ọjọ́ yẹn ọjọ́ tí a ṣe prógráàmù àkọ́kọ́ fún àwọn sísítà wa ní Cairo tá a ti sọ̀rọ̀ ọmọbìnrin ọmọ ọdún mẹ́tàdínlógún tán níyà àjọ kan gbé wọlé tán fẹ́ gba owó ọdún ṣówó ọdún kan tó sùn mẹ́wàá kọ́ná fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ déètì ọjọ́ yẹn àti inú oṣù tó jẹ́ mo ti ẹ̀jẹ̀ yìí yẹn ná àwọn ará Cairo ni ọgbà so ẹni tọ́nà bá ti wá ní kó gbà á àdúrà wọ́n gbà àjò ní tiwa kẹ́ẹ̀kan sí wa ẹ lè inbox mi sórí whatsapp nọ́mbà tó wà ní orí péjì yẹn plus nine seven one five double eight zero four seven five three zero plus nine seven one five double eight zero four seven five three zero ẹ inbox mi ẹ inbox mi sórí whatsapp ẹ̀yin tẹ́ bá gbà á tá a bá kúrò lórí ètò ẹ kọ́mẹ̀ntì náà kí gbogbo ayé rí but ẹ inbox mi tẹ bá gbà tá bá come tá bá come life lọ́la a máa jẹ́ kán mọ̀ the title of the program is ìmọ̀ràn fún lọ́kọláya ká tó ṣe ìgbéyàwó twenty of march twenty twenty two tí èwo ni ẹ̀ ń sọ yẹn tí ìbéèrè àkọ́kọ́ ilẹ̀ yìí ń sọ yẹn àbí ẹ jẹ́ òwú tẹ́ bá gbà á kí lẹ pé déètì yẹn eh, albarika mamsi the gold ẹni táìtù ẹlákọọlẹ ẹ ní ìmọ̀ràn fún lọ́kọláya ìmọ̀ràn fún lọ́kọláya ìmọ̀ràn fún lọ́kọláya ká tó ṣe ìgbéyàwó so kí wàá lẹ pé déètì ẹ tẹ bá gbà àbí ìsìn náà la máa sọ fún yín ẹni twenty of march twenty twenty two ẹ gbà hmm, àlùbáríkà mọ́mísì the gold ẹgbàá ẹgbàá kan ẹgbàá kan ẹ rí i pé méjì ni kí ni àkọlé ẹni ìmọ̀ràn fún lọ́kọ láya ká tó ṣègbéyàwó ìmọ̀ràn fún lọ́kọ láya ká tó ṣègbéyàwó ẹgbà yẹn àmọ́ ẹgbà déètì yẹn ẹgbà déètì yẹn ẹni twenty of March twenty twenty two ìlú wo ni ẹ wà náà Alùbáríkà mọ́mísì di gold ìlú wo because tẹ bá wà ní ọ̀ma àsìkò tá à ń ṣe program ń bí kan náà lájọ ń lò tẹ́ bá wà ní Saudi wákàtí kan la fi jù yín lọ tó túmọ̀ sí pé ó súnmọ́ra wọn tó bá jẹ́ yín ti du Nàìjíríà ní wákàtí mẹ́ta ni so déètì yẹn ni ẹ̀ẹ̀gbá ẹ̀ẹ̀gbá déètì yẹn Oyèlékè Àbíbá wọn ní March three ìmọ̀ràn fún lọ́kọ-láya báwo lẹ́yìn ṣe kọ́ yẹn Oyèlékè Àbíbá wọn ní March three ìmọ̀ràn fún lọ́kọ-láya ẹ̀yin ò tiẹ̀ gbà rárá àkọlé yẹn ẹ kọ́ full albarika momsi the gold àwọn kọ àkọlé yẹn full ìmọ̀ràn fún lọ́kọláya ká tó ṣègbéyàwó àmọ́ àwọn ò gba déètì yẹn yes first question mo mọ̀ pé question àkọ́kọ́ náà lẹ dáhùn mm, series two ẹ gba déètì yẹn o ẹ gba déètì yẹn ẹ gba déètì yẹn ah, ẹ gba déètì yẹn àti ẹ̀fẹ́ mọ ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá wa bọ̀ ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá wa bọ̀ a fẹ́ mọ̀ a fẹ́ mọ̀ ten march twenty twenty two ta ló tún sáré gbé yẹn wá Olúwaṣeun Adéníyì Òbídélé ẹ̀ ti ẹ̀ gbà rárá ẹ̀ fún alákọ̀ọ́lé ẹ̀kàn mọ́ ń ten march twenty twenty two irọ́ o pélérò lètò ìmọ̀ràn fún lọ́kọláya march eighteen alájà Bàṣírá ẹ̀ gbà ẹ̀ gbà ẹ̀ gbà ẹ̀ rí i pé ìbéèrè tá a bá ti béèrè ìbéèrè tó ní ẹ mọ̀ pé kò kú sí nǹkan kan tí a ṣe ẹ̀dá ẹ̀ n tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ nísìn tá a bá fi lè drop ẹ̀ tá a ṣe tọ́sìn àti déètì tá a ṣe o àti oṣù o kò sí edit tá a fẹ́ ṣe fún n tó ti wà lórí afẹ́fẹ́ tá a lè ṣe edit kankan bàbá edit àkọlé a lè edit déètì ebi pàwọ̀ tẹ̀ wá ní edit àkọlé so ẹ̀ tí ì gbà o albarika mumsy the gold ẹ̀rẹ̀ gbìyànjú déètì yẹn náà ni ẹgbẹ́ e gbági ẹgbẹ́ e gbági ẹ ṣe kí ni ẹgbẹ́ e fogi ẹ ti dá mọ́gi lórí. alájà bàṣírà wọn ní gbélérò lètò ìmọ̀ràn fún lọ́kọ́láya má ṣe ń tì ẹ gbá o ẹ gbá o alájà ìwọlẹ̀ ń ṣe. ẹ ọ̀la ni Oya yá ó yá ó yá ó yá ńlẹ̀ ká tó lọ ó yá ó yá ó yá ẹ má dára dúró ló jẹ́ káyà dàmú lójú ni àṣírí rọ́ọ̀dì àmọ́mọ́ wàá fọ́ ọba to laye kọ́ láwọn pọ̀ kó lè Hmm? Hmm. ọmọ onílẹ̀ ó yá ó yá ó yá mo mọ̀ pé àwọn tó ń jíwèé wò wọ́n ti sáré lọ wò wá bẹ́ẹ̀ ṣe ń wò tó náà ẹ̀ tí ó yá nàá ó yá ó yá ká tó lọlé ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ o ọjọ́ ń lọ o kí ló kù báyìí ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a ti ń lọ ilé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ̀ bá gbà á tó bá dọ̀la á tún yí padà o kẹ́ ẹ lọ́mọ ẹyọ kan o tó bá ti dọ̀la á tún béèrè béèrè méjì náà again á béèrè béèrè méjì mí again tó bá tún dọ̀la tó bá tún láyé tó yàn. agbárí wa làá o. mavarewalawa àníyà mọlẹbàádùn bàbá gbọnyàbẹlẹ ọmọ àbíbù bàbá àyíndé àbíbù àyíké àbíbàtù. àlùbáríkà mọ́mísí the gold ẹ̀ẹ́dẹ̀gbìyànjú o ẹ̀dẹ̀ gbìyànjú o àti ìlú wo lẹ́tí ẹ̀ ti kọ́kọ́ ń lóore ọ̀fẹ́ láti máa wò wá ná tẹ́ ti ń gbọ́ wá ìlú wo ìlú mọ́mísì the good ẹ gbá o àmọ́ láti ìlú àti ìlú alùbáríkà wọn ti di gold ok láti Cairo ni ah ẹ̀yin tí wọ́n á Cairo ah ẹ̀ẹ́dẹ̀ kì í gbé last o ó yá ó yá ó from Cairo ẹ̀yin tí Egypt Cairo ó yá ó yá ó yá ó yá ó yá ẹgbà ẹgbà ẹgbà ẹgbà kẹgbà five thousand naira yẹn owó wa ká máa ṣe giveaway ká máa ṣe fún ọ tó wà ní Nàìjà kò mí ká tó máa ṣe giveaway fáwọn tá ní diaspora ká má tó máa fi síbí bomi sínú òkun ilé ìbùsùn kọ́ fẹ́ máa ṣe níṣe pé ká ṣe ní Nigeria credit card kẹ́ wá wo ẹni tí ẹ bá fẹ́ fún ní káàdì yẹn nílé tẹ́kàn fún wa ní nọ́mbà wọn àmásìkò àwẹ̀ làwà ẹ́ àwọn pé ká ṣe lẹ́gbẹ̀rún márùn-ún hmm, because àwọn nígbà tẹ́ni tó yá bá wẹ́gbẹ̀rún márùn-ún tá a bá la fẹ́ tó wà ń kẹ́rù kò ní kí wọ́n fẹ́ jọ lójú ẹ tó wà ń kẹ́rù ẹ tó wà ń kẹ́rù ti ń ka dọ́là ti ń ka pounds hmm? ó yá o. níṣẹ́jú ìbáná nítorí àtàrà ìjà ìmọ̀. yá ó kù ó ti ń dín ó ti ń dín ó ti ń dín nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó ti kù ìṣẹ́jú méjìlá tá à ń lọ ilé báàrẹ̀ ń tọ́gbà lónìí a tún ń bọ̀ lọ́la wá lè dọ̀la ká tún change question yẹn kó tún má jẹ́ yẹn mọ́ o lè ṣe wù mí ká gbà lénìí torí pé tó bá fi mú wa tá àgbà lénìí á change question yẹn lọ́la o mùláàánà mùláàánà after break náà dẹ̀ ni ó máa jẹ́ nínú àwẹ̀ làwọn àgọ́ ẹ̀yin màámi ẹ̀yin sísà mi kálukú náà ni ó tó fẹ́ torí pásìkò tẹ wàá nìsín ó yé mi sí pé àsìkò ìjáde kò tẹ́ pé ọwọ́ yín máa ń kún fúnṣẹ́ ẹ̀yin láàmú akí gbogbo ẹ̀yin sísà mi oníṣẹ́ yálà sọ́ra ẹ̀yin láàmú akí pé ẹkú ọwọ́ lómi lásìkò tá a wà yìí láì bímọ lé ẹkú ọwọ́ lómi ní mọ kí yín torí pé <clears throat> kẹ́ẹ̀ tó yọwọ́ nù kan wọ́n tó ti bèrè míì ní àwọn nǹkan ọ̀sìn yín kọ́lọ̀n kó ṣàánú fún wa answer to the second question sir the program you did about Cairo lady that that have to pay for Iya Ijo was eleven of February tàtún ah, nìyẹn mọ́mísì the gold alubarika mọ́mísì the gold ẹ̀yin náà tún nìyẹn. ǹjẹ́ ọ̀pọ̀ ìwé mi kọ́ máa dá màmá.

ọ̀dọ̀ mi kò ní kó gba ọmọ ìkúrò lọ. kì í náwó ṣe bọ́ọ̀nù lọ́dọ́wọ́. alibarika mom see the good wọn láwọn náà ní today na today ẹnì kò lè jẹ̀bù méjèèjì alákọ̀ọ́kọ́ nísìn ẹgbẹ́ gbá gíbi déètì ẹ gbá déètì yẹn bọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ jẹ́ kí n bá yín wò tẹ́ bá gbà á hmm. program tí a ti sọ nípa ọmọbìnrin yẹn ẹni February eleven ẹni twenty twenty two kí ni àkọlé program yẹn tó jẹ́ tọ́pìkì ẹ̀ kí ni àkọlé program yẹn ẹ ti gba déètì yẹn February eleven twenty twenty two kí ni àkọlé ẹ̀ kí ni àkọlé ẹ̀ ó yá. yeah ẹ̀sùn ń bẹ̀ tó bá yẹ pé tùdé náà tùdé ẹ̀yìn náà ni kí ni àkọlé ẹ̀ kí ni àkọlé ẹ̀ kí ni àkọlé ẹ̀ ẹ wàá ṣe ẹ prógrámù yìí ẹ ṣe ẹ nígbà ogún àtẹyọ kan tẹ bá ti gba àkọlé ẹ tẹ bá ti ṣe ẹ bíbá tẹ bá ṣe ẹ lọ́dọ̀ yìí màá kọ̀ǹfàmù ẹ pé ṣe ẹ tó pé. báwo lọ́hún gbọ́ èdè wọn. Jamaica ọba ọlọ́run gbọ́ èdè wọn nílùú Jordan ọba ọlọ́run gbọ́ èdè wọn ọba ọlọ́run gbọ́ èdè wọn nílùú ìgbàgbọ́ wọn sọ̀rọ̀ ọba. Oya na oya na mọ́mísí ok Abdullah eh, Albarika Albarika mọ́mísí di gold oya oya ó ti ń dín ó ti ń dín o aago wíníwíní ojú aago ìṣẹ́jú ti lọ o ó ti dín ó ti kù ṣẹ́jú mẹ́jọ o ó ti kù ṣẹ́jú mẹ́jọ o àbèrèbèrè kínní pé prógrámù gbélérò series two kí ni àkọlé tọ́pìkì tá a sọ̀rọ̀ bá inú oṣù wo kí dẹ̀ ní date ààrẹ tó gbà á a dẹ̀ béèrè pé prógrámù ọmọbìnrin kékeré léjeléje tá à ń sọ̀rọ̀ ẹ̀ ní Cairo kí ni déètì ọjọ́ tá a ṣe prógrámù yẹn kí dẹ̀ ni àkọlé rẹ̀ bá a ṣe kọ́ àkọlé prógrámù yẹn àlùbáríkà Momsy Gold wọ́n ti gbìyànjú gan wọ́n gbìyànjú wọ́n láyé today na today àwọn náà ni tọ́ èmi gangan lèmi wọn à nífẹ̀ẹ́ lómi ìṣe mí ó yá kí ni àkọlé ẹ ti gba déètì yẹn ẹ ti gba ẹni February eleven ẹ gbà á ìyẹn program tá a ṣe tí ó ní ṣe pẹ̀lú ọmọ kékeré yẹn hmm, pẹ̀lú ọmọ tí à ń sọ pé wọ́n fẹ́ gbowó ọdún méjì lọ́wọ́ ẹ̀ ń tí mo sọ nìyẹn pé àwọn tí Cairo wọ́n ń gbé last wọ́n ń gbé last hmm, àwọn tí Cairo wọ́n kì í gbé last rárá àkọlé ẹni eh, ọmọ Nàìjíríà eh, oríwò no no irọ́ mọ́mísìdì àlùbáríkà eh, mọ́mísìdì gold àkọlé ẹ̀kọ́ nìyẹn àmọ́ ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú ẹ ṣí ẹ program yẹn nígbà ogún àti ẹyọ kan tó ń ṣe ìgbà twenty one times ẹ share ẹ̀ ẹ bá ti wá share ẹ wá paste account number yẹn fún wa ní tàbẹ́ ẹ̀ yẹn ẹ rí ẹgbẹ̀rún márùn-ún tí a jù síbẹ̀ gbà so ti yé ẹgbẹ̀rún márùn-ún tí ẹ jù síbẹ̀ hmm, a fẹ́ kí ẹni tó bá ti ẹ bá dẹ̀ ti confam ẹ̀ tá a bá dórí program lọ́la ẹ pè wá wọlé sórí program láti lè jẹ́ kó yé kọ́mọ̀ pé kò ń ṣe pé akàn ń sọ o wọ́n ní talk and do ọlọ́run lọ́ba tó ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run lọ́ba tó ń jẹ́ bẹ́ẹ̀ àránṣe bẹ́ẹ̀ tí ó fi máa rí bẹ́ẹ̀ lápò èmi àti yín lọ́wọ́ èmi àti yín kọ́lọ́n kó ṣe fún wa nírọ̀rùn tó ti yé ẹ ti gbìyànjú ẹ ti gbìyànjú àkọlé ẹ̀kọ́ nìyẹn Abdul Alubarika Momsi the gold àkọlé ẹ̀ ni pé kéré o ẹ̀yin sísà tí wọ́n ń gbé lọ Cairo yẹn sísítà tí wọ́n ń gbé lọ Cairo àkọ́lé ẹ̀ nìyẹn hmm. ẹ̀yìn sísítà tí wọ́n ń gbé lọ Cairo ẹ wá gbọ́ o àkọ́lé ẹ̀ nìyẹn ó jẹ́ ọjọ́ kọkànlá oṣù kejì mo fún yín bẹ́ẹ̀ yẹn torí pé ẹ gbìyànjú ẹ gbìyànjú gan-an ẹ gbìyànjú ẹ ṣí ẹ program yẹn nígbà mọ́kànléní ogún tẹ́ bá ti ṣí ẹ tó bá ti pé nígbà mọ́kànlélógún ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ wá pèsè nọ́mbà yín àbí kẹ́ẹ̀dẹ̀ inbox mi pẹ̀lú nọ́mbà yín sórí whatsapp mi tó wà lórí page yẹn tó ti yé nọ́mbà yẹn náà ni plus nine seven one five double eight zero four seven five three zero nọ́mbà yẹn náà nìyẹn ojú òní ti wà àdúrà ọgbà á kí gbogbo á kí ọlọ́run akí ọlọ́run akí ọlọ́run akí ọlọ́run akí ànábì mọ́mọ́ alẹ́sàlátù wasalam akí àwọn aráalẹ̀ àtàwọn sàbẹ̀ àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kú oṣù us us oṣù ramadan tàwa náà pé ọlọ́run já ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé yásọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà ni kó àfiyọrí ẹ̀ láyọ̀ àti àlàáfíà má jẹ́ ká fi lè ṣe ọkàn tó kù lórí yèpẹ̀ já sí ọ̀pọ̀lọpọ̀ Ramadan ní ká gbà láyé ẹ̀bìjà ìrọ̀sùlù láì nínú dùnnú àtàlàáfíà tèmi àti ẹ̀yin gbogbo àwọn aṣíwájú wa táwọn olókè má jẹ́ wọ́n jábọ́ ọlọ́run bí àwa náà gata bá dókè mọ́jà síwá wò mọ́jà jábọ́ mọ́jà rí aburú kankan gbogbo àwọn tó ń wà wá náà níwájú ọlọ́run bá wa gbé wọn dìde nílẹ̀ tán bá dókè májà kan síwá wò àtàwa náà kò dó tì kò sànú fún wa lọ́la bìjà Rasulullahi sallallahu alaihi wasallam gbàdúrà wa ló ti wá sànú fún wa ọgbọ́n ọlọ́run àbẹ̀wò àtàwà ní diaspora àtàwà káàkiri má jẹ́ ká rí aburú tí a fayọ̀ àti dùnnú jẹ́ ká fi délé ẹ̀yin tẹ́ wà ń lé tí a bá yín dáadáa pẹ̀lú dùnnú àtayọ̀ lábìjà Rasulullah sallallahu alaihi wasallam kó ṣàánú fún wa kó dó tiwa mọ́ ìjà aburú kọ̀ọ̀kan oníṣẹ́ kálukú wa tá à ń fi ṣiṣẹ́ mọ́jọ́ dojú ìjà kọ wa o mọ́jọ́ dojú ìjà kọ wa oṣù Ramadan làwà nù ìgbẹ̀yìn máàmì oníṣẹ́ yálà sùúrà àsìkò yìí ẹ máa ṣiṣẹ́ bí iṣẹ́ tó yẹ kẹ́ sí lódìdí oṣù mẹ́ta oṣù mẹ́rin ilé ẹ̀fọ̀sùn kan ṣe báyìí tó ní wọn bó ṣe máa ń rí ẹ̀yin lẹ́kú ọwọ́ lómi ọgbọ́ ọlọ́run ẹ̀yin kò wá ní rẹ̀ yìí ọlọ́ọ̀bá ni fún yín ní àlàáfíà tó péye àti okun àtagbára láti ṣàṣeyẹ iṣẹ́ náà lọ́la àbíjá Rasulullahi sallallahu alaihi wasallam ojú òní tiwa àdúrà wo gbà láṣẹ Èdùmàrè ẹ̀ akíwa akíwa akíwa hmm, láṣẹ Èdùmàrè pé tọ́ Ramadan tọdún yìí kò ní jẹ́ ẹyọkan tó kù fún wa lórí yẹpẹ̀ àdẹ̀nífi lè ṣe òpin ànífi ṣòpin àdẹ̀nífi ṣẹyọkan tó kù ọlọ́wà wà pẹ̀lú wa yóò dúró tì orílẹ̀-èdè nàìjíríà gbọ́ ọlọ́run yọba wa dúró torílẹ̀-èdè náà yọba wa pẹ̀lú ẹ̀ ìjọba tí ó bá jẹ tí ó bá láàánú mẹ̀kúnnù ni ọlọ́run bá wa pèsè fún orílẹ̀-èdè náà ìjọba tí ó bá láàánú ni ọlọ́run bá wa pèsè fún ọlọ́run dẹ̀ sàrọ̀ fún ayọ́dọ̀ tiwa àníríwá wàhálà kankan ọlọ́run ó gbé mẹ̀kúnnù ọlọ́run ọba wa gbé mẹ̀kúnnù lórí sókè gbogbo ẹni tí ó fara ni mẹ̀kúnnù ní nàìjíríà ọlọ́run bá wa fara ni wọ́n yọ̀wọ́ lánàá oṣù yẹsẹ̀ yẹsẹ̀ tá a wà oṣù gbígbàdúrà ni oṣù gbígbàdúrà ni gbogbo ìjọba tó fẹ́ wá fara ni mẹ̀kúnnù àwọn tó wà ń bẹ lọ́wọ́ ọlọ́run wa lé wọn kúnbẹ̀ yóò bá wa gba àsìkò yìí lọ́wọ́ wọn hmm, gbogbo àwọn tó bá tún wá fẹ́ wọbẹ̀ tó bá jẹ́ pásìkò wọn ò bá ní rọ mẹ̀kúnnù lọ́rùn tí nǹkan ọ̀tún lé ọlọ́run má jẹ́ ó ṣeéṣe fún wọn má jẹ́ ó ṣeéṣe fún wọn ìjọba tí ó débẹ̀ tí ayé gbádùn ọ̀rọ̀ mẹ̀kúnnù lọ́rùn ni ó wa gbé wa ọlọ́run bí ó ṣe gbé débẹ̀ ó ti yé wọ ọlọ́run tí ò yẹ nìkankan ọlábìjà Rasulullah sallallahu alaihi wasallam kó dó tì kó ṣàánú fún wa gbàdúrà wọ ọlọ́run má jẹ́ á jàríwà lọ gbẹ̀yìn tẹ́ ti lọ́lé ẹ̀yin màámi ẹ̀yin brọ́dà má jẹ́ délé lọ kú má jẹ́ délé ṣàìsàn láṣẹ Èdùmàrè òkú wáyọ̀ tí òní rún ọlọ́run bá ń da fún gbogbo wọn pátá àwa tá a sẹ́kùn ní diaspora ọlọ́run wà pẹ̀lú wa ogun ẹlẹ́yàmẹ̀yà á máa lọ lóyún àfẹ́rí yín mọ́jọ bẹ́lẹ̀ ò mọ́jọ bẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ukraine àti Russia ọlọ́run gbàbẹ̀ kọjá gbàbẹ̀ kọjá báwa fi sọ àtàgbẹ́ gbogbo ẹni ni àfúnfún ni báwa sọ wọn lábìyà Rasulullah sallallahu alaihi wasallam kó gbàdúrà wa kó bá sọ̀run wa ò ṣe papọ̀ ní tàbí bẹ́ẹ̀ ìbéèrè wa lọ́dọ̀ ọlọ́ náà ni ò ṣe papọ̀ gbogbo àná láàmú dárúkọ owó lẹ́yìn owó kálukú ló tó ní ìbéèrè tó tún pọ̀ ok albarika momsi the gold ẹni ó ti gbígba twenty one no problem ẹ inbox mi pẹ̀lú nọ́mbà tí ó wà lórí péjì yẹn pẹ̀lú àká nọ́mbà yín tó bá dorí ètò lọ́la ẹ wàá pè wá wọlé sórí ètò sí orí whatsapp call láti lè confam ẹ̀ káwọn yẹn lè mọ̀ pé lótìtọ́ lódodo ni ìbéèrè kan yòókù náà tún wà nílẹ̀ tó bá dọ̀la change ìbéèrè yẹn ìmíì láfi béèrè ojú òní tiwa àdúrà ó gbà àdúrà wa bá ṣe ń ṣe ọlọ́run bá wa gbà á bá wa mú wọlé àṣẹ kó ṣàánú fún wa kó gbàdúrà wa mọ̀ jẹ́ ara burú níbi kankan mọ̀ jẹ́ ara burú kó ṣàánú fún wa gbogbo tá à ń gbà lérò tá à ń rò ń dáadáa ṣe fún wa ilẹ̀kùn bíi gíga là ń bẹ̀ wọ ọlọ́run gbé wa débẹ̀ tàbá débẹ̀ mọ̀ jẹ́ ẹni tó tún fẹ́ kú ònílùú tó wà lọ sí èdè míì ọlọ́run rọrùn pé kó fi gba físà fún kálukú gbogbo ẹni tó wà nàìjíríà náà tó fẹ́ gba físà láti kúrò ń lọ sórílẹ̀ míì ọgbọ́n ọlọ́run destination ayọ̀ tó go kálukú ó ti buyọ tí ó ti wúlò fún wa ni kó ṣe fún wa lọ́la àbíjá Rasulullah sallallahu alaihi wasallam ẹ má jà gbàgbé ìta bára wa sọ pé gbogbo ọmọ ológo kó ṣàwárí ara ẹ kó dẹ̀ ṣàyẹ̀wò ara ẹ ẹ̀dẹ̀ sọ́ra láti lè máa fi gbogbo kárí ayé yín gbogbo ìgbésí ayé yín láti lè máa gbé sórí afẹ́fẹ́ ẹ̀ torí pé ọ̀pọ̀ aláàmúdanú àwọn àgbàlagbà máa ń sọ wọn láàmì tí inú àbúrò ń ṣẹ̀gbọ́n ẹ̀gbọ́n dẹ̀ ń ṣàbúrò ìyá tó bímọ gan mọ́ ṣe ọmọ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni bàbá mọ́ ṣe ọmọ ẹ̀ ayé ó ti lu jára wọn ibi tá a já sí kò yé wa àkànbára wa níbi tá a wà ní for now ló túmọ̀ sí pé kíni àwa gbọ́dọ̀ ṣe níṣe pé bíṣu ẹni bá ta àdọwọ́ bò jẹ ni gbogbo tó ń dán kọ́ ni wúrà gbogbo ẹni tó ń rẹ́rìn sí ẹ kọ́ ló ṣe dénú ẹlòmíì kan fẹ́ rẹ́rìn yàn gé sí ẹ láti lè gba gbogbo tó wà nú ẹ tó dòótọ́rọ̀ kó o pọ̀ tẹnu ẹ torí ìdí èyí ẹ mọ̀jà gbàgbé ọmọ ológo gbọ́dọ̀ wò sí àwárí ààrẹ láti farabalẹ̀ kí ògo yẹn lè wúlò kó lè dáa tá a bá ń sọ fún ẹ pé ọmọ ológo ní ògo wa láṣẹ Èdùmàrè àní fàrànù kò á lórí ilé alààyè ni pẹ̀lú ìdùnnú ọlá àti dára Rasulullah sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà tá a gbà lókù lọ́rùn ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa ṣe kún ìsinmi fún wọn bísí mi láì kó lè wà láwọn. àwa náà lọ́hùn wọ́n ṣe wá lókun sí ọ dágùn lẹ́mìí àtàláfíà káfílò ayé àtòwó tíláfì sọ̀rọ̀ àbúrẹ̀ tó nípa dáàbò wá wọ́n jẹ́ àárẹ̀ palára níbi kankan kò síbi kankan tá a ti máa ra sọ sọ wá ń gbogbo àyè káyè tá a bá ti wà ní ìsinmi náírà mọ̀ kí n láàbì. iná àtẹ́ná gbogbo ìdáwọ́lé wa jọ yọrí sóyìn àtàdùn ní gbogbo èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọgbọ́ ọlọ́ èsì ìdùnnú ìṣàyẹ̀nù jágbọ́ èyí tá a ti ṣe sẹ́yìn tá à ń retí èsì èsì ìdùnnú náà ní kó já sí o ṣàánú fún akó gbàdúrà wa kó dúró tì wá gbọ́ ọlọ́run má fi ẹ̀rín wa sọ́ta lẹ́nu má jẹ́ kọ́ta yọ̀ wá ń jàrí wa là símìlà iná àtẹnà. dúpẹ́ ọlọ́run má jà dúpẹ́ tó lásìkò má jà dúpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú òní tiwa àdúrà ò gbà ẹ má gbàgbé gbogbo àti abájọmọ nàìjíríà gbẹ̀yìn tí àdìjẹjọmọ orílẹ̀-èdè nàìjíríà tabadijọ wà lórílẹ̀‐èdè United Arab Emirates God bless Dubai God bless Nigeria tí ẹ bá fẹ́ kópa nínú umra wa tá a máa ń lọ láti orílẹ̀‐èdè Dubai sí Saudi Arabia Mecca àti Medina ẹ kàn sí Akolas Global Travels and Tour a tún gbéra umra ẹ̀yin tẹ́ fẹ́ lọ tinú Ramadan ẹ tètè kàn sí wa ẹ tètè kàn sí wa mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ẹ kàn sí wa bẹ́ẹ̀ fẹ́ lọ ti mẹ́wàá alákọ̀ọ́kọ́ yìí àbí mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ẹ kàn sí Akolas Global Travels and Tour láti Dubai lọ sí Saudi Arabia Mecca àti Medina ojú òní ti wà àdúrà wo gbà gbogbo àdúrà wa yìí tá a ṣe ń kọ̀rọ̀ nínú ilé yìí tá a ṣe ń gbangba Ọlọ́run ó gbà yóò mú wọlé à nígbàgbà tí àdúrà o láṣẹ Èdùmàrè Abdulbarika Momsi the Gold ẹ̀yin box mi pẹ̀lú àkáǹtì dìtẹ̀sí yín lórí WhatsApp ni o tẹ́ bá ti inbox mi bẹ́ẹ̀ so ngbà tẹ́ bá yín bá confam ẹ̀ ọ̀la sọ fún wa káwọn yẹn lè mọ̀ pé lótìtọ́ lódodo nù èyí ṣe pé bóyá àkàn ń sọ ìbéèrè kejì yẹn a máa béèrè lọ́la but ó ṣeé ṣe ká change ìbéèrè yẹn á hmm, change ẹ kò ní jẹ́ yẹn mọ́ kò ní jẹ́ yẹn so ojú òní ti wà dọ̀rọ̀gbọ̀n mo sọ́nà níbẹ̀rẹ̀ mo ní nígbà tí mo bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ tí mo ń béèrè ìbéèrè yẹn mo ní ẹ̀yin ti Cairo nígbà tí mo béèrè mo ní ara Cairo wọn kì í gbé last ẹ bá ṣe béèrè ìbéèrè Cairo wọn ti ẹjọ́ tutù tán ti lọ wá jáde so àdúrà wọ́n gbà ojú òní ti wà yẹn ló jẹ́ kó yé wa pé à ń fọkàn sí tí àdìjọ ń sọ àti tí àdìjọ ń ṣe ọlọ́run wà pẹ̀lú wa ojú òní ti wà láṣẹ Èdùmàrè àtúnfàyọ̀ àti ìdùnnú pàdé lọ́la mi ì fi yín sínú ìbànújẹ́ nígbà tábà tún máa pàdé mi ní báyìí nínú ìbànújẹ́ ẹ ní gbọ́kú sí mi mi ní gbọ́ sí yín àníri gbé sọnù bí ò ṣe ibi ọmọ láṣẹ Èdùmàrè àdúrà wo gbà o àdúrà wo gbà mo kí gbogbo wa pé assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.